ní ẹ̀sìn á lọ síbi ṣàlọ́tàlà ẹran pípa al-udhiya wọ́n pè ní al-udhiya so tí plural ń jẹ́ al-adahi so wọ́n sì tún pè ní ad-duhiya tí plural ti ń jẹ́ ad-duhaya sì tún pè ní al-adha al-adha al ni pé al-adhatu. الأضحى أي الأضحاة كلها جاء الأضحى جاء الأرطى الأرطاة الأرطى خبري ناني هلقة جاء ni inú ọ̀dà wọn ní ma ẹni tí wọ́n ń pè àbítùmọ̀ rẹ̀ òun ni هي بهيمة الأنعام التي تذبح يوم الأضحى تقربا إلى الله سبحانه وتعالى هوني أنا بهيمة الأنعام بهيمة الأنعام يعني الإبل أنقني آه، البقر مالوف آه، الغنم الغنم تنجي Eh, tí ń jẹ́ àgùntàn àti àwọn ara rẹ̀ náà àwọn tí wọ́n so inú ẹ̀ náà ni almaz àwọn bíi so gbogbo àwọn kan yẹn òun náà ni wọ́n pè ní bahimatu al bahimatu al wọ́n pẹ̀lú ọbẹ̀ aláti tó tí wọ́n máa ń dú ẹ̀yà wọ́n ìgbà tí ìrún èdè tí wọ́n máa ń tọ́mọ́ kí ìgbà tí ń dàpẹ́ fáì shams nígbà tí òun bá ràn sókè tó ń ga sókè so ó ti yẹ pé ń dà ṣòro tí ìyẹn pé lọ́dọ̀ ìmáàmù Málíkì mi àti ìmáàmù Ṣáfì àtàwọn míì gbọ́dọ̀ mọ ahmed rahman lọ inda shuruk ẹnu kíkí o yàrá ti ká sọdọ àtàwọn inda shuruk ọmọ tí bá ń yọ tí bá ń ṣe nígbà yìí torí pé shuruk ìgbà tí máa ń ṣẹlẹ̀ kìí jìnnà sí bàtà bá kí àṣùbàtà ń rẹ̀ sí máa yọ bí wákàtí kan bí ó lé bí sẹ́gbẹ́ ṣòro kù tí máa ń tí máa ń ṣẹlẹ̀ nígbà yẹn so ìgbà yẹn ní dọ̀ọ́mọ́ malik adman ahmed ń tẹ̀ pé èèyàn máa ń kírun eid èèyàn máa ń kírun eid so bí wọn bá wọ́n sì yẹn ọ̀dà especially níbi tọ́jú ọdún ọdún tó máa ń pẹ̀ràn yìí kí wọ́n fìdí ráyè pẹ̀ràn kó fìdí ráyè tí ó jẹun kankan tọ́lá jẹ́ mẹ́rin kófí tètè láì káwọn fi fèbí paná púpọ̀ àti pé kálukú tètè fi lè ka ẹran ẹ̀ kó tètè bù sí ń bẹ̀. so ẹran àwọn yìí ìgbà tí àsìkò tí wọ́n máa ń pa náà ni ìgbà tí màmá ti pẹ̀ràn tiẹ̀ ìyẹn ni pé lásìkò tí a bá ti kí jùmọ̀ àtàn náà tí a bá ti kí èdè tán náà tí màmá ti pẹ̀ràn tiẹ̀ náà so àwọn yẹn ni wọ́n ń pè ní bahema ọ̀pọ̀lọpọ̀ ní ìmọ̀ sí pé ó dúhìyà yìí ẹran léyà yìí sunan kìí sọ̀rọ̀ yẹn. àlùmọ́ àmàlìkì nígbà tí wọ́n bèrè tí wọ́n bèrè ìdájọ́ rẹ̀ lọ́wọ́ ó ní sunat makada iná ó ní alọ́dúhìyà alọ́dúhìyà sunat makada ọ̀lẹ́sàtì bí wájibin. wọ́n ní ọ̀lẹ́ ọ̀hìbú lèmán kọ́wé àlá sámánì ha wọ́n yẹ turuka ha nínú ọ̀fẹ́ kí ẹni tó bá lágbára àti ra ẹran kó wá filẹ̀ kó má kó má pẹ̀ràn ẹni tó bá lágbára àti ra ẹran tí ọ̀pá kó má ra kó dà ó lọ́wọ́ ọ̀fẹ́. mo dáwọ́ ti pè ń súnà mùsùlùmí gidi láti máa ṣe kápẹ́ àti pé súnà tó máa kádà tó súnmọ́ ọ̀ràn yẹn ó tún súnà tí wọ́n kàn pa ó tún súnmọ́ ọ̀ràn yẹn

فصلي أنا بالتفسير أقنع ولا تنسى بالتفسير أياي يعني كيما إذا نبي كيما يد فما بره سبحانه وتعالى وانحر أي وانهر وانحر هديك وانحر أو وافضح ذبيحك ذبيحتك كيكوس الدوء أنا يعني عليه وقنا عليه فلو غير بي قتل سبي تيكنا تاني so now نعم. mùtàwọn ní tù sí bá mi o. ntí bẹ́ẹ̀ ni anabi sọ̀rọ̀ sọ̀rọ̀ ọ̀hún yìí máa pa ìrànlẹ́yà ntí wọ́n bẹ̀. mo tẹ̀jẹ́ pé bẹ́ẹ̀ náà sọ̀hábà tí mo pa ìrànlẹ́yà pé ká má fi pé ọ̀ràn yẹn ni njọ àtàm àwọn àwọn ọdún mi jẹ́ pé àwọn sàhábà mi àwọn máa fi ẹgbẹ́ abákiri wọn kàkà bá wọn sọ pé wọn pẹ pé kí wọn má fi pé ọ̀nà yẹn kí wọn má fi pé kí wọn má fi pé ọ̀nà yẹn so okè súnmọ́ màá kàtà àwọn ọ̀pọ̀lọpọ̀ ọkọ ìwọ̀n náà ló dàgbà ṣùgbọ́n ẹni tó bá lágbà kò fi kó filẹ̀ o tẹ́ kó tiẹ̀ wà nù ṣàáyẹ̀rọ̀ kanu ṣàáyẹ̀rọ̀ ìrẹ̀lẹ̀ nínú àwọn àmì ẹ̀sìn islam so ètò jẹ́ tí wọ́n fi wá lówó tí ọ̀fẹ́ ní pẹ̀lú nígbà fi jẹ́ tí wọ́n náà wà bá ní ọlọ́run sọ pé wàá yọ ọdún ṣàárọ̀ lọ́ọ́ ìfà ìnáhà ní takọ́wà kùlùbà èké ẹni tí ẹ bá ń gbé tí bá pẹ̀lú léyà tó ń dẹ́nu àwọn tó jẹ́ ṣàárọ̀ ẹ̀sìn tó jẹ́nu àwọn àmì ẹ̀sìn tá a níjọ́ sọ náà sọ ọlọ́run ọba tó ń gbé tóbi tó ń ṣe tó ń pa tó bá gbàgbà tó tún fẹ́ pààkì tó ń sọ pé ọ̀pá torí ọlọ́wọ́ kó paná ńlá ọ̀pá ńlá ọlọ́wọ́ sọ anábì sọ pé ọlọ́run sọ pé inú àpẹẹrẹ pé ó ń tọ́wọ́n bẹ́ẹ̀ ọlọ́run àbá ni wọ́n kó jẹ́ ìfura kó ṣe wá bẹ́ẹ̀ so tí èèyàn bá fẹ́ ọ bẹ́ẹ̀ láti irú ọjọ́ yẹn títí di ọjọ́ tí ọjọ́ ọjọ́ ọjọ́ ìrànlọ́ pípa wọn wàyà ọmọ ànúbà àdàrú àtọjọ́ àtọjọ́ méjì lẹ́yìn ọjọ́ àtọjọ́ méjì lẹ́yìn ọjọ́ òun náà ní mọ́tà dọ́dọ̀ ọ́ alimam madi kirahima lọ ndọlẹ an bẹ ẹn kpẹlẹn si leya abata an kpẹlẹn leya nu wọn kpẹlẹn leya ni ẹẹ lẹ́yìn gba ti ma ba kpẹlẹn tiẹ tán so gbogbo náà njọ si ọjọ́ ti ma ba kiri mu ọjọ́ nahuru yẹn wọn sábà kọ ọjọ́ àsìkò nahuru yẹn náà sà ọjọ́ táwọn kpẹlẹn leya ọjọ́ ọ̀nà kọ́kọ́ lẹ́yìn náà ọjọ́ méjì lẹ́yìn rẹ̀ ọjọ́ méjì yẹn. ń túmọ̀ sí ọjọ́ kọkànlá ọjọ́ kẹwàá ni ọjọ́ tá à ń pẹ̀lú adéyá ọjọ́ kọkànlá ọjọ́ kejìlá ń túmọ̀ sí wọn. torí pé ọlọ́run ọlọ́run ṣe lẹ́tọ̀ọ́ pé ká jẹ ní tabapa so ó bá jẹ́ pé <coughs> ọjọ́ kọkànlá ọjọ́ kejìlá ọba wọnú ẹ̀ àbí so òun ní kò ní tọ́ka àbí tọ́ka pé kò bá ní. àlẹ́kà ah, ti jẹran ní ọjọ́ kejìlá nù gbàtà tẹ́kà ti jẹran bẹ́ẹ̀ tálọ́jọ́ kó sọ̀rọ̀ sàn afakulu wàdàkìrú fakulu fakulu wàtàfẹ́wàdú wàdàkìrú so àwọn obìnrin àwọn kan máa bẹ́ẹ̀ náà pamọ́ ẹ̀ máa sì kìíní lọ́dún náà sóye fún mẹ́ta àbí fún ọjọ́ mẹ́ta lọ so táwọn abẹ́tí wọn sọ pé sọ́lọ́ sọ́lọ́ fakulu wàdákìrú wàtàzọ́wọ́dú wàdákìrú ẹ̀yẹ máa jẹ́ bẹ́ẹ̀ kẹ̀sì ló fi pamọ́ bẹ́ẹ̀ kẹ̀sì máa so kẹ̀sì fún yàn bẹ́ẹ̀. ń túmọ̀ sí pé ìgbà táwọn ẹgbẹ́ sẹ́lẹ̀tọ̀ pé kájẹ́ sọlọ sọlọ sàn kájẹ́ náà rí ya káàsì jẹ́ ní àwọn ọjọ́ tàbí nípa ọjọ́ mẹ́ta ọ̀nà gẹ́gẹ́ bí mùsùlùmí náà màlìkíyà o tí ọjọ́ kẹta ti ń jẹ́ ọjọ́ kejìlá inú bẹ́lẹ́sì jà tí àbáwọ̀ náà ẹ̀mí àbátẹ́lẹ́tọ̀ àti jẹ̀rán bẹ́ẹ̀ ìyẹn ni pé ìgbà tí èèyàn máa ń pẹran níbẹ̀ ìgbà tí àwọn máa ń pẹran dànù so lẹ́yìn ọjọ́ ìrìnlẹ̀ pẹran dọ̀tí wọn bẹ́ẹ̀ ni àwọn àmọ́ méjì yòókù náà Ahmed wọn tọrọ jẹmi ṣùgbọ́n ọ̀dọ̀ Imam Shafi ọmọ rárá o ẹran pípa wọ ọjọ́ kẹtàlá ọjọ́ kẹtàlá òun sì ló dọ́dọ̀ jù torí pé nítorí pé ẹni ọba lè ọjọ́ ọjọ́ àkọ́kọ́ tí ń jẹ́ ọjọ́ kẹwàá yẹn wọ́n lè pa ọjọ́ kejì tí ń jẹ́ ọjọ́ kọkànlá wọ́n lè pa ọjọ́ kẹta tí ń jẹ́ ọjọ́ kejìlá ń dàjẹ́ mi lọ́dọ̀ ọdún wọn kò sí àpọ́nì lẹ́yìn ṣùgbọ́n tí máa mọ ṣáfì fi kún tiẹ̀ ni pé àtọ́jọ́ kẹtàlá ń gàṣẹ́ ìyẹn lè pa tí wọ́n sì dì mú náà ni pé àdéfì pé ayyamu tashriq kulluha rabhun gbogbo ọjọ́ tá a fi ọjọ́ tashriq táwọn alára jẹ́ lò ìdá kọkànlá kejìlá kẹtàlá ní Mẹ́kà ní Mínà gbogbo ọjọ́ tí àwọn fi ń pẹ̀rẹ̀ nù bẹ́ẹ̀ ni hadith tí mo tún rí lẹ́kàn náà pé ayyamu aklin wa shurbin wa dhikri lillahi ayyamu minan ayyamu aklin wa shurbin wa dhikri lillahi àwọn ọjọ́ tí àwọn aláàjọ máa fi wà ní mìíràn sẹ́ ọjọ́ tí wọ́n pé wọ́n máa ń jẹ́ àmà mú ni wọ́n sì máa ń fi sèrántí ọlọ́run ọba tí ọba lẹ́tọ̀ọ́ kí wọ́n pẹ́ran lọ́jọ́ kẹtàlá òun náà ni ọjọ́ tí máa ń jẹ tí máa mú kò ní wà ní tí máa jẹ tí máa mú ìgbà tó wọn tí máa jẹ tí máa mú nítorí wọn ti kọjọ́ kẹtàlá èèyàn lè pẹ́ra tí wọ́n bá rí opportunity àti pa ní ọjọ́ kẹwàá ọjọ́ kọkànlá ọjọ́ kejìlá tí wọ́n bá lọ opportunity ọjọ́ kẹtàlá èèyàn lè pa nù so tó nínú àwọn mi sì wá pé àdúrà tí ọkọ máa ń tí ọkọ máa ń súnmọ́ ìyàwó ẹ̀ ìyẹn ni pé tọkọ àti ìyàwó bá lọ sí hajj tí wọ́n bá ṣe tí wọ́n ṣe tí wọ́n ṣe tọ́wáfẹ́ àlefa dọ̀tà tí wọ́n padà sí mìíràn tí wọ́n fi hàn sùn mìíràn yẹn ẹgbẹ́ náà wàjú bá tó hajj ní sùn sùn mìíràn lọ́jọ́ mẹ́ta yẹn ọ̀pọ̀ tọ́wọ́ mú ìyàwó ẹ̀ lọ wọ́n lè ṣe tọkọtaya wọ́n lè nadara ó sọ pé wakamin hasanin raat zawjin tọraktuha ìran lailu adija lam tajid man tubailu àìmọye àìmọye obìnrin tí ó jẹ́ ló ti lọ́kọ nígbà tí ọba sí tókùnkùn bá ti kùn tóru bá ti ṣú tí ò sẹ́ni tí ò sọkọ rẹ̀ lára tí ò sí kí ni tó sọ. tóun ti bá lásìkò sọ ní tábà sọ ni pé ọ̀rọ̀ ọlọ́run náírà wà tó pé láǹtàjì tó máa ń tò bá ibẹ̀ yìí kò tí ọ̀rẹ́ tí ó bá lásìkò so albiya almudọ alabimani aljima almujama bẹ́ẹ̀ albidọ albidọ ǹgbọ́n rí àwọn yìí ọ̀pọ̀lọpọ̀ ọ̀hún sọ pé ọlá kọ̀ lálàáfíà èyí tí wọ́n lọ́ lálàáfíà ọ̀hún èyí tó aṣọ síwájú pé àyàmù mínà àyàmù akérèmọ̀ ṣẹ́gun àrékèrè láàyè náà so tó dọ́dọ̀ ni but ewu ló wá lọ́la jù ní àwọn ọjọ́ tá a máa ń pa ẹ̀ràn yìí ẹni ọjọ́ àkọ́kọ́ lọ́la jù ọjọ́ àkọ́kọ́ lọ́la jù gbogbo ọjọ́ àkọ́kọ́ wọn lọ́la jù gbogbo àwọn ọjọ́ tó wà lẹ́yìn rẹ̀ lọ kéèyàn wá pa ní àsìkò ní bíi ìgbà tí wọ́n bá ti pẹ̀lẹ́ tẹ̀ta àbí so láwọn àsìkò yẹn ó tún ṣẹ́jú kéèyàn tún wá pa ní bíi àṣálẹ́ àbálẹ́ èèyàn ti ètí ẹ̀pẹ́ran léwá àtẹ̀ran hádìó àti àkẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn màlìkí àná àwọn ọdẹ pé kò tọ́ kí wọ́n máa palalẹ́ èèyàn bá palalẹ́ èèyàn pẹ́ran àkẹ́kọ̀ọ́ nù èèyàn pẹ́ran tẹ ẹran kọ́mà nù èèyàn bá palalẹ́ èèyàn pẹ́ran léyà nù èèyàn bá palalẹ́ èèyàn pẹ́ran hádìó ní maka nù <laughs> àwọn sọdẹ. so ó ti ẹ pé ọ̀rọ̀ wọn ọlẹ́

so ìgbẹ̀yìn ọjọ́ ọjọ́ kejì ọlọ́wọ́ ju ìgbẹ̀yìn ọjọ́ ọjọ́ kẹta lọ so tí wọ́n bá fẹ́ pẹ̀rẹ̀ yẹn wọ́n sáwọn àsìkò so ntí àwọn olómìnir sì máa ń ṣe tó yẹ pé wọ́n bá fẹ́ pẹ̀rẹ̀ tí wọ́n lówó tó fi pẹ̀rẹ̀ lọ́wọ́ tí ò sí ìjà fún bẹ́ẹ̀ tí ò sí nítorí ni wọ́n láńbẹ́ àti fámìlì wọn so tí ati famili á di pé máa di ti ọjọ́ kejì ọjọ́ kẹta ládàá tí wọ́n náà ní tó wọn ní bẹ́ẹ̀ ẹran dị olùsèlú kìnìún ẹlòmíì tó wájú ọjọ́ ọjọ́ ọjọ́ kẹwàá àwọn tó jẹ́ kò nípa ọjọ́ eleven tó jẹ́ kejì kò nípa ọjọ́ ọjọ́ kejìlá kẹta kò nípa lọ́dọ̀ àtọ́sọ́dọ̀ àbí ọpẹ́ láàrin ọjọ́ tó àwọn pa lẹ́yìn ọjọ́ mọ́lá máa máa kẹ̀rọ máa ń ṣáfi tàbí pọ́tẹ́ wọn pé ọjọ́ kẹtàlá jẹ́ lè pa ní ọmọ ara kan so ní ọmọ retí so lábàlá mi tó ti ẹni tí ó tètè pa nígbà tí ó ti pé ẹran wọn ju bó ṣe kọ́ kọ́ wọn lọ ìyá sì lówó tí ó rà kí ló tí ò ní rà ní tábì sí náà bá kọ̀ ẹ́ ká sáǹsì kọ̀ ẹ́ ká sáǹsì rárá lọ́nà kó ṣàánú wa náà lọ́kẹ́ wọn sáà máa jẹ wọn gbà wọn lójúde ẹran one hundred and six thousand one hundred and seventy thousand akátá kọjú bá jù bẹ́ẹ̀ lọ kìí sàpẹ́rẹ́ pé kìí sàpẹ́rẹ́ kìí kí àwọn máa ra nǹkan tí kí àwọn máa ra nǹkan ní owó tó ju etí wọn ń ta nǹkan lọ tó bá ti pọ̀ jù àpẹẹrẹ pé sáfàhù ni àpẹẹrẹ sáfà ìyànà pé àsáfà ìyànà pẹẹrẹ pé làákàyè ń tọrùn òpin nù àpẹẹrẹ pé làákàyè rẹ̀ ìyànà rí kàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó ń tọrùn òmùnádókò nù kò mú bérébéré nù so ìyẹn kọ́ nítorí bá wà wà ọ̀nà dáadáa tí wọ́n ní gbà ọ́ tọ́wọ́n bá tẹ̀lé wọn ṣẹlẹ̀ nítorí kò sí tí wọ́n di perfect tí ìjàbọ̀ lè ṣe látọ̀dọ̀ yẹn sí ẹjọ́ mi tọ́wọ́n bá ti kọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n kẹ́ pé wọ́n aṣọ yẹn di pé rárá kò mọ ẹni ò tẹ̀ so yọkàn di pé wọ́n máa gbà rárá. ọ̀tọ̀ sí tún ni pé ẹran tá ń ta fifty thousand èèyàn ná dáadáa fifty thousand náà kí àwọn ọ̀nà dá mo fẹ́ fifty five thousand mo fẹ́ fifty two thousand mo fẹ́ fifty one àbí mo fẹ́ sixty thousand èyí o, lẹ́yìn ìgbà tó ń na tí o sì pé wọ́n dá ń bẹ́ẹ̀ tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ láti fi lu ọ̀rọ̀ náà bi tó sọ pé sallallahu alaihi wasallam rahimallahu abidan samhan idha ba'a samhan idha ishtara samhan idha qada samhan idha taqada taqada aw kama qala an-nabi sallallahu alaihi wasallam bí sọ pé ọlọ́run ọkùsàdúrà ọlọ́run ọba kẹ ìkéyẹ ẹrú ọlọ́run ọba ti ọ pé tó bá ta nǹkan yóò ṣe dẹ̀kùn tó bá fẹ́ ra nǹkan yóò ṣe dẹ̀kùn ìdẹ̀kùn níbi pé àwọn ta ni pé n wọ́n ń tà ní ten thousand ó dẹ̀ wọ́n ti ọbẹ̀ yóò sì yóò sì rí ìròyìn mẹ́rin bẹ́ẹ̀ èèyàn wá ní kí ẹnìkan mú ẹni tó kọ́ra ẹni tó rà lọ́wọ́ yẹn pé ẹ àwọn ibi náà lọ́wọ́ kẹrù ẹrú tí bá ń ṣe bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam. bẹ́ẹ̀ ni ẹran tí wọ́n kó bá ra nǹkan náà wọ́n ti ra nǹkan ti náà sí bó ṣe kó lóyún ẹran ilé yàsìn ọkọ̀ káṣọ pé ẹran fifty thousand tó dára tó yáwó tí ó jẹ́ ìyọdún tí ẹ̀kọ́ ìyọdún tó yẹ kí ẹ̀yàn jẹ́ iná ni ó pé ọdún yẹn wọ́n láwọn afọ àkàkọ̀ láwọn àbùkù ní àká fifty thousand sì nára dáfẹ́ bẹ́ẹ̀ kò sí pé wọ́n gbà ṣe kíní kan iye tí wọ́n ń ta àti ìran tí wọ́n ń ra rẹ̀ náà ní ọjà ni one hundred fifty five thousand obìnrin ní obìnrin pé mo obìnrin náà ah, fifty thousand ẹ̀kọ́ fún mi mọ́ fún yín ni mo fi lé mi bí ọba tó dáhùn kọ́nà bó fifty four bó fifty three bó fifty two bó fifty one pé five hundred ló lékún bó sì bẹ́ẹ̀ wọn náà kò sí ẹ̀ka so ìyẹn ni pé ó ṣe dẹ̀kún nígbà tó fẹ́ nù. bẹ́ẹ̀ ni ẹni tó bá fi ẹ́ tí ọba fẹ́ tí ọba fẹ́ tọ́ba sanwó wá ọbẹ̀ sanwó fẹ́ẹ́ tó ọba wẹ̀ ẹ wá lápèjì ọba ten thousand ọba fẹ́ dá padà wá fún ní eleven thousand ní ah, eleven thousand fún un màmá wà fún yín ni kì í ṣe pé tọ́hún ló béèrè fún o ẹsẹ̀ tọ́tọ́ yáwó ló béèrè fún o kò yí kò yí sínú májèmú tó fi yá ní ten thousand kò sọ pé ó dá eleven thousand àbí ó dá eleven thousand àti náírà kan padà o ara àbí tọkọ so kò sí àlékún kan bẹ́ẹ̀ gbọ́tọ́ nǹkan máa san ọkùnrin ra san ọ́ àfilé kọkànlá fún ní àlékún látọ̀dọ̀ rẹ̀ inú samaha inú dẹkùn so bó ti yẹ pé kò sí nítorí bó ti yẹ pé lọ́dọ̀ àwọn màlìkíyà àwọn ní irú ìkábàrún ibi tí a ti lè ṣe torí pé àríwá nínú pé ànábì sọ̀rọ̀ wọ́n yọ àkọ́mí títí di ìgbà tí wọ́n fi gba zakat níbi àwọn nǹkan ọ̀sìn ìgbà tí wọ́n sọ fún àbúráfẹ́ anábì sọ fún àbúráfẹ́ rọ́dá láàánú ìgbà tí wọ́n gba zakat ebel tán ó ní ìrẹ́ àbáráfẹ́ ìrẹ́ àbáráfẹ́ ọ̀yà ebihab lọ kọ́ síbi sábàkà àwọn ebel àǹkọ́mítà àdáńdì zakat kọ́ fún gbèsè fún ẹ̀ńtà wọ́n bá lọ wọ́n bá rí pé àwọn lọ́wọ́ lọ́wọ́ wọ́n wá sọ fún anabi sọlọ sọlọ àwọn akọ́mínà lọ́wọ́ à ń bẹ̀rù ó ṣe pé ìyẹn kó ju èyí tí ayé lọ́dọ̀ ẹ̀ ń ta ti yanu anabi sọ pé sọlọ sọlọ ẹ lọ fi sàn mú kàn bẹ́ẹ̀ kó fi sàn ẹ ní asanu náà sí asanu kọ̀dọ̀ àwọn ẹ ń tó lórí náà ń tó lórí lọ́dọ̀ ọlọ́run ọba ẹ ń tó lórí náà lọ́dọ̀ ọlọ́run òun náà ni da ọ̀sán náà tó da ni pé n tó yá tó bá fẹ́ wá wọn bá padà yóò jẹ́ kójú bẹ́ẹ̀ lọ jẹ́ yóò jẹ́ kójú bẹ́ẹ̀ ìgbà tí o ṣe pé tọ́hún ṣe májẹ̀mú fún tọ́hún ṣe ní májẹ̀mú òun náà ṣe pé kò ṣe pé kìíní sọ ìgbà bí ìyá ń fún forí sọ̀rọ̀ mu. bàtà àwọn mọ̀lẹ́kí àgbẹ̀ sí pé tó yẹ pé nǹkan tí yẹn yà ọba jẹ́ nǹkan ọ̀sìn ni o ìyẹn lè ṣe bẹ́ẹ̀ tí o bá ti ṣe nǹkan ọ̀sìn tí o bá ti ṣe nǹkan ọ̀sìn tó jẹ́ pé bí owó kankan bá wọn ní kò wọ ọbẹ̀ ǹdán dọ́gba ni pé àti kan ọ̀sìn àti kan ọ̀sìn ni ìyẹn lè ṣe so torí pé àlùmánà ààmù العلة عامة نعم والحكم يوم مع عموم علته علته نعم وأنا طبعا شاكية كان صوتي tó bá jẹ́ pé ohun tó bá ti wọ́n lọ́wọ́ ọmọlọ́wọ́ yẹn àbọ̀yé àkàlọ́gbà wọn wọ́n ti mọ̀ pé dáwọ́ bá dá padà yìí máa ń dá yóò máa fi kún yóò fi tó bá dá padà yóò fi lé sí ń tọ́wá mọ́ tó bá jẹ́ pé nígbà tí wọ́n ti mọ̀ pé bí ṣe máa ń ṣe nìyẹn tí wọ́n bá ti fẹ́ wọn mọ́kànlá rẹ̀ pé ẹ má dá kìnní padà ẹ bá fẹ́ dá padà ẹ̀mí gba èlé o ẹ̀mí gba etí ọba lé tó wá pé wọ́n ti mọ̀ ní ṣe sí irú ń tàn pé bí ṣe máa ń ṣe nù. báyìí ni wọ́n ní al-ma'ruf urfan kal-mashruti shartan tí wọ́n bá ti mọ̀ nínú àṣà pé bí ṣe nǹkan bá ṣe máa ń jẹ́ nù àti bá sábà pé bí kan bá ṣe máa ń jẹ́ nù bó ṣe máa ń jẹ́ nù kal ti dàbí nǹkan tọ́ba ti wà nínú àṣà èèyàn pé tọ́ba ti yáwó yóò fi lékún tọ́ba bẹ́ẹ̀ dá padà ìgbà tó kó ti wà nù májẹ̀mú tó ṣe pẹ̀lú ẹni tó bẹ́ẹ̀ wà lọ́wọ́ nù ẹnu látara bẹ́ẹ̀ so irú ẹni bẹ́ẹ̀ kí ẹ máa da tọ́ba fi ṣe lékún lórí ntọ́ yá nígbà wọn ṣe bá tó ǹgbà tó náà bí sọ pé sọlọ sọlọ rahimallahu abdan pé tẹ́yìn bá aláwọ̀ bá kẹrù èyíkéyìí ọ̀rẹ́ tó bá ṣèdẹ̀kùn nígbà tó bá fẹ́ tàǹkan tó bá fẹ́ tàǹkan náà ó ṣèdẹ̀kùn bẹ́ẹ̀ sì ni tí ọba fẹ́ gba ọba fẹ́ sanwó ọba fẹ́ yá ọba fẹ́ sanwó tọ́ yóò ṣe dẹkùn so ọ̀nà tí ó fi ṣe dẹkùn lásán bẹ́ẹ̀ sì ní tọ́ba fẹ́ gba owó lọ́wọ́ tọ́ yá náà yóò ṣe dẹkùn ìrẹ́ níbẹ̀ kẹ́ nǹkan yá ten thousand lọ́wọ́ yẹn ah, ten thousand nígbà tó a bẹ san ọ̀nà ah, ẹ̀mú nine thousand àbí ọgbà tán ẹgbà one thousand fún yín one thousand so àbí ọwọ́ tẹ bẹ san wípé ten thousand ẹ bẹ san tẹ bá tẹ bá gbà tẹ san ẹ má mú ten thousand ẹ mú five thousand wá so ó sì ìbúráwò rẹ̀ níbi inú owó tí ó gbà lọ́wọ́ ẹnu al-ibra'u al-juz'i inú kẹsì al-kulli so bí ẹlẹ́yọ̀ tí wọ́n nu ìdẹ̀kùn kò ọlọ́run anábì sọ pé sọ́lá lọ́sàn án náà ti ọlọ́run kẹrù bàrẹ̀ bẹ́ẹ̀ àdúrà látàdà náà bí ọtí mọ́tì kìíní gbà so so that ọdún kan máa ti ń jẹ́ súnmọ́ àbí kí wọ́n tẹ̀lé anábì lọ́jọ́ kó sì máa lò kọ́ máa hàn níbi ọ̀rọ̀ rẹ̀ àti wá rẹ̀ àti ṣe sí rẹ̀ kí ó sì pé máa sọ lẹ́nu lásán so nínú ẹni tó bá ra orúkọ bẹ́ẹ̀ tó bá ṣe bẹ́ẹ̀ kò sí tó bá nù bẹ́ẹ̀ ẹni tí ọba ń mọ tí ọba ń yé fi yé torí ẹlẹ́mi rẹ̀ pé àpà ah, ẹni tí ọba yé pé àpà ah, ẹni abẹ́yà ni báyìí kẹ̀kẹ́ bá ń sọ á ah, kìí sàpà ọmọ tó ṣe lọ́kùnrin tó ń pè kìí sí pé wọ́n gbà pé sí pé kò ná ọjà ń bó ṣe kọ́ ná ọjà ń sì wọ́ tiẹ̀ tọkàn wá fi lé òun ṣẹ̀sìn ẹ̀ òun practice ẹ̀ nìyẹn àbí kọ́ pàtì kò tí a yẹ kò sí ní pẹ́wọ̀n òye òun náà sì ń pẹ̀lú aláfàá àbí kò wọ́n sì tún wọ́n tún láti kò sẹ́wọ́ bẹ́ẹ̀ so that nítorí lọ pé tí ọba wà tí wọ́n fi tẹ̀sí béèrè tí wọ́n sàlàyé ọ̀sẹ̀ fún ìgbà kan kò jẹun jọ rẹ̀ lójú kọ́nà kan ṣe àná kọ́kọ́ àmọ́ ṣe so ìyẹn tí ó bá ẹni tó bá fẹ́ ẹran tó bá ti rẹ̀ ẹran bẹ́ẹ̀ tó bá ti kì í sòrò láṣàkà pé kí wọ́n ṣe kí wọ́n wà ní àwọn ọjọ́ tí àwọn ọjọ́ kọ̀ọ̀kan ó ju kí wọ́n máa rà ní àwọn ọjọ́ gbẹ̀yìn lọ torí owó tí ó dínkù so ládánù lè jẹ́ bákan náà ládánù lè jẹ́ bákan náà so ó jẹ́ pé ọjọ́ ọ̀run lọ́jọ́ tí a lè pẹ̀rẹ̀ náà nù gẹ́gẹ́ bí tá a sọ síwájú so tí ẹ̀rọ ọlọ́wọ́ jù nù ẹran tí a máa ń pa ní ẹran iléyà níbi mọ́tò àbàlẹ̀ máa Malik rahimahullah wọ́n ní àgbò ni àgbò àbí tọ́ba jẹ́ mọ́ ẹran àgbò ṣá tọ́jẹ́ rọ́nàmù. àgùntàn eh, àti àwọn ẹ̀bí àgbò kàkà bẹ́ẹ̀ ti bi tais so wọ́n ní ṣùgbọ́n àwọn ọkọ nǹkan wọ̀nyí lọ́lọ́lá ju àwọn ọgbọ́n wọn lọ àgbò kọ́ akọ àdò àdò kọ́ má pa àwọn àgùntàn tí ń tó ń àdò wọ́n ní àwọn lọ́lá tí wọ́n bá pa goat so torí pé ọwọ́ níbi ضحى رسول الله صلى الله عليه وسلم بكبشين فحيلين أبيضين النبي صلى الله عليه وسلم أنا تقع أنا أدمجي أقع أنا أدمجي tó yẹ ní kejì sì jẹ akọ tó sì níwo so so that ń látara bẹ́ẹ̀ wọ́n sọ pé akọ àwọn akọ àwọn àwọn ẹran yìí ọlọ́lá ju abo rẹ̀ lọ wọ́n ní ọlọ́lá níbi ọ̀ràn ìlóyàwó ju kí wọ́n pa màálù lọ nítorí tẹ̀lé wọn dára pé màálù ló tún lọ́lá ju kí wọ́n pa ràkúnmí lọ báwọn ṣètò ní mọ́tò àbúmọ̀ malik rahim ọ̀lọ́ báwọn ṣètò nìyẹn o tó ọ̀gbọ́n níbi ọ̀ràn hadiu ẹni tó bá bá pẹ̀lú amáka fún tamato hadiu tamato ẹni o àbí hadiu kìrán ẹni o ẹni tó bá ṣe hajj kìrán àbí hajj tamato ẹ wọ́n ní kí n àgbò ló tẹ̀lé màálù ló ìkẹta ni àgbò wọ́n nítorí pé ní ntí wọ́n gbà lọ́rùn bí ẹran hádìó tí wọ́n ń pa ní maka sẹ́ni tó bá ṣe tòmátò àbí kẹrán kékeré wọn pọ̀ torí àwọn tó bùkátà sí pọ̀ bẹ́ẹ̀ sì ni bí bá ṣe tó ní ọ̀sẹ̀ pọ̀ sí àwọn tóbi jù lọ́la jù kí wọ́n pa ń bẹ̀ lẹ́yìn náà ni màálù tẹ̀lé lẹ́yìn so wọ́n ní ṣùgbọ́n ti ẹran léwá ní tí wọ́n fẹ́ ń dídùn ẹran náà ni wọ́n ní àgbò ló dùn jù wọ́n dùn ju màálù lọ bí wọ́n ṣe sọ bẹ́ẹ̀ ni àwọn bíi ewúrẹ́ yẹn dùn sọ so lẹ́yìn náà màálù ó dùn lọ wọ́n ní tí wọ́n gbà lérò níbi ẹran léyà ti rí bẹ́ẹ̀ òun nù ń tó dùn pé ó dùn àwọn ẹ̀rẹ́dùn àwọn ẹ̀rẹ́ iná ti jẹ́ olólọ́lá jù ní kí wọ́n ṣe kí wọ́n pa ní ẹran léyà àwọn alápàtà mọ ọdọ tá à ń sọ jù wá lọ́tọ̀ àwọn alápàtà àdúgbò ẹpà àwọn tí a ń ta oúnjẹ torí pé àwọn alápàtà náà kún tẹ ẹran ni wọ́n lè máa fọ fèsì eléyìí bàtà àwọn táwọn onímọ̀ mọ́dàbà mọ́dàkì sọ nìyẹn pàtàkì lọ ní ẹ̀rọ ẹ̀rọ tó strong náà ni pé wọ́n ní anabi sallallahu alaihi wasallam pa òun náà ni ẹran àdó fún iléyà ẹran àdó ló pa fún iléyà تري أنا بسقول صلى الله عليه وسلم نبي حديث أن أنا أنا سقول دار أنا بحديث صحيح أنا جماعة الممالك ضحى رسول الله صلى الله عليه صلى الله عليه وسلم بكبشين أملحين أقرنين ربأهما بيده وسمى وكبر ووضع رجله على صفاحهما وني أنا مجيد أنا بقعد بنا مجيد صلى الله عليه وسلم فو amlahain amlahu náà ni arọbaro ẹran tí èké ẹran tí dúdú bá ń bẹ lára ẹ àti funfun tí wọ́n ń pè ní wúdà níbí ẹran tó tó ṣèwò bàǹbà gan ni àwọn ìdòsè bísí náà sì pa ó sì ti takbir bisimilá Allahu akbar ó sì pa tán wọ́n ní màlúù làwọn ẹbí pa ẹran ẹran àgùntàn náà ẹbí pa sọlọ àgbèrè àná ẹbí pa sallallahu alaihi wasallam. pé anábìrì máa lórí àpapọ̀ àríwá nǹkan lápapọ̀ nítorí pé òun lọ́jọ́ níbi ẹran léyàwó ẹ̀rí owó gan ìyẹn lọ́jọ́ káwọn nínú mi sọ lọ tẹ̀wọ̀n òun tẹ̀wọ̀n so ṣùgbọ́n tó tẹ̀wọ̀n lọ́dọ̀ wa òun ni ti máa lò àwọn náà ni ti kéré pé al-ibil àwọn ọmọ na yòókù àwọn ní al-ibil lọ́lọ́lájú lẹ́yìn náà ni màálù wọ́n torí pé ní bí wọ́n ṣe pọ̀ sí bí wọ́n ṣe bí wọ́n ṣe tóbi tó náà ni wọ́n ṣe pọ̀ sí bí wọ́n ṣe pọ̀ sí náà ni ládọ́ fi pọ̀ sí bẹ́ẹ̀ ni dọ́dọ́ kíni ọdún àwọn tá à ń pàyẹ àfi súnmọ́ lọ́wọ́ bá ní nígbà tá a ṣe definition lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan sọ pé àwọn ìhà bàhí mọ́tàlá náà mi láti tó fi bá hóró yàrá àdáhà tàkọ́rọ́ bá so mọ́tàlá bẹ́ẹ̀ ní tó lọ́lá jù nìyẹn ní tó ṣe jù ibn abbas rọ̀dọ̀lá ni wọ́n sọ pé wàmọ́ yóò azim ṣe àìrọ̀ lọ́wọ́ fa ẹ̀ pé tààzí mùsàáyà ti la pé ẹran tí wọ́n pa kọjá pé ìsìsímọ́nù àkínyìn ọjọ́ tóbi kò wá ń fẹ́ràn tó lọ sí bàgbọ́n ṣe lè tó tó wá lọ tó rà nǹkan mi àbí tó tẹ̀ tó máa dùgàn ká tó wá sí kó rà nǹkan mi so bá ń ṣe tóbi sọ́nà ní ajọ́ ṣe tó lọ́dọ̀ lọ tí wọn bá pa torí tọ́lọ́run tí ẹsẹ̀ torí kárí mi kájọ́ mi o àbí ké táwọn ṣe náà táwọn kan ṣe náà àdúgbò àwọn àbí kíníkan ni wọ́n ṣe no no no no ìyẹn kọ́ ìyẹn tó ń dẹ́sẹ̀ ni nǹkan ṣọ́ wọn bẹ́ẹ̀. bákan náà nínú ẹ̀rí wọn àṣàdéfì tí wọ́n ti tẹ̀ jújú júmọ̀ àti sọ iṣẹ́ ń pé ẹni tó bá lọ sí júmọ̀ máa ń rọ́ọ̀hà ìlà júmọ̀ máa ń rọ́ọ̀hà ìlà júmọ̀ àti fi فكأنما قرب بدنه ومن راح في الساعة الثانية فكأنما قرب بقرة ومن راح في الساعة الثالثة فكأنما قرب كبشا ومن راح في الساعة الخامسة الرابعة فكأنما قرب دجاجة وما وقع في الساعة, في الساعة الخامسة فكأنما قرب بيضة kan nabi sọ pé sọlọ sọ ẹni tó bá ti lọ sí juma lákòókò àkọ́kọ́ wọn dà gẹ́gẹ́ tó fi màálù ṣèjọsìn fọlọ́n ọba ni ọ̀làǹkómi ṣèjọsìn fọlọ́n ọba ni ẹni tó bá lákòókò kejì ọ̀dà gẹ́gẹ́ tó fi ọ̀làǹkómi ṣèjọsìn fọlọ́n ọba ni Eh, wọn ló ṣèjọ́ sọ́nà ọba ni àkọ́kọ́ ẹni tó bá lákòókò àkọ́kọ́ ọ̀dà gẹ́gẹ́ tó fi rànkúmí ṣèjọ́ sọ́nà ọba ni ẹni tó bá wọn ní àkọ́kọ́ eh, kejì bí ẹni tó fi rànkúmí wọn ló ṣèjọ́ sọ́nà ọba ni ẹni tí ọba wọn ní àkọ́kọ́ kẹta bí ẹni tó fi kapsh àgbò ram ṣèjọ́ sọ́nà ọba ni ẹni tó bá lọ ní àkọ́kọ́ eh, ìkẹrin bí ẹni tó fi tó pẹ̀lú tó fi ṣèjọ́ ṣèjọ́ sọ́nà ọba ni ẹni tó bá lọ lákòókò karùn-ún tó jẹ́ bẹ́yìn ó dà gẹ́gẹ́ tó fi ẹyin ṣèjọ́sí fọlọ́n ọba ni. anabi sọlọ sọlọ wọn tó bí wọn ṣe lọ́lá sí mu níbàámu bí àwọn nǹkan yìí bó ṣe tóbi tó àwọn akọ́mọ́nà anabi kọ́kọ́ dà kọ́ sọlọ sọlọ ń túmọ̀ sí pé ọlọ́lá ọlọ́lá ju màálù lọ́nu bó ṣe tóbi tó bẹ́ẹ̀ ni náà màálù anabi dandan màálù sọlọ sọlọ bẹ́ẹ̀ ni tó bá lọ́lá kejì bẹ́ẹ̀ ni tó fi màálù se ìjọsìn náà bá ní ẹni tó bá lásìkò tàbí ẹni tó fi àgbò ṣe ìjọsìn náà bá ní àwọn ibi tó bẹ́ẹ̀ pé ń túmọ̀ sí pé ẹni tó lọ lákòókò ẹ̀sán tí ó níbi ẹ̀sán tó fi màlúù rànkúnmí ṣe ìjọsìn ẹni tó bá bẹ́ẹ̀ tó fi bẹ́ẹ̀ tó fi ẹni tó yẹ pé ó bá fi màlúù ṣe ìjọsìn náà bá bóyá jẹ́ pé lágbàá ló jẹun tó fi tó fi màlúù ṣe ìjọsìn náà bá lọ fi rànkúnmí ṣe ìjọsìn náà bá lọ bóyá jẹ́ pé ládàá yóò ju ẹni tó bá fi màálù ṣètò ìṣọ́ lọ́wọ́ balọ̀ torí pé ẹran apàdé ọ̀nà tó bìrọ̀ lọ ọ̀nàkùnmí náà kọ́kọ́ lẹ́yìn màálù bẹ́ẹ̀ tó bá pa màálù tó fi ṣètò ìṣọ́ lọ́wọ́ balọ̀ bẹ́ẹ̀ pé ládàá rẹ̀ yóò pọ̀ ju ẹni tó bá fi àgbò ṣètò ìṣọ́ lọ́wọ́ balọ̀ ẹbẹ̀ náà ni adam tó kọ́kọ́ dé lọ́kọ́ wá sí mọ́ṣáláṣí lọ́jọ́júmọ́ àkọ́kọ́ àkọ́kọ́ lẹ́yìn náà so bí ó ṣe sinú bí ó ṣe pọ̀jù tẹ́ni tó kejì lọ́nu ẹni tó wá ní àkókò kejì bí ó ṣe pọ̀jù tẹ́ni tó wá ní àkókò kẹta lọ so bẹ́ẹ̀ náà látara náà eléyìí ń tọ́ka sí pé ẹran tá a pa nílé yàtọ̀ àbísọ́mọ́ ọlọ́run ọba náà bí anábì ṣètò bí hadith ìtètè lọ déjúmọ̀ yẹn sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ náà ni ó sì wá ń bí ẹran léyà náà torí pé ládàá nìyẹn ń wá ń tà ní ẹran léyà àbísọ́mọ́ ọlọ́run ọba ni bàtà náà bí fi lè tó níbi hadith pé ẹni tó bá déjúmọ̀ báwọn pé ẹni tó bá tètè wá sí júmọ̀ pé ládàgẹ́ bẹ́ẹ̀ tọ́ka àràǹkúnmí tó fi ti ra tó fi ti màdù tẹ̀lé tó fi tàgbò tẹ̀lé nítorí pé náà ni ẹran bí àtàkùn jọ́sìn fọlọ́ ọ̀bà tábà pa àràǹkúnmí bẹ́ẹ̀ ládà ju tẹ̀ ń tọ́pa ti màlúù lọ ẹni tó bá pa màlúù ládà lọ ju tẹ̀ ń tí pa àgbò lọ ọ̀rọ̀ tó dọ́gba dùn. báwo kọ́ àwọn màlìkẹ́ àgbẹ̀ pẹ́tà ni ah, á ara wípé torí pé nǹkan àgbàdo òǹbí ẹran ti máka ti ń jẹ́ hádìrú tàmátó àbí hádìrú kẹwàá ni èyàn náà ọ̀ wà ń bẹ̀ àti léyà náà òtútù àti àwùjọ bí àwọn bá bí àwọn bá bí àwọn bá ṣe tó sínú ẹni wọ́n fi lè rí i há sí ẹ̀ǹtí wọ́n fi sàrà pọ̀ níbẹ̀ ẹ̀ǹtí wọ́n fi sàrà pọ̀ ẹ̀ǹtí sàrà fẹ́ ẹ̀ǹtí wọ́n fi sàrà fẹ́ ẹ̀ǹtí ó tó bùkátà tí wọ́n bóyàn látara àwọn kọ́mídìí àbá pa àbí látara àwọn màálù tí wọ́n bá pa nínú àkọ́ni yóò rí níbi ti màálù ẹni tó bá palàkùn ni o ẹni tó bá pa màálù ẹni tí fi ṣe sàrà bẹ́ẹ̀ tí wọ́n fi yan bẹ́ẹ̀ kọ́ ni ẹni tí wọ́n bá pàdé òsè so definitely ẹ ti ìtọ́ kálukú balẹ̀ sàrà tó bá pàdé ra ńlọ lọ́dọ̀ náà táwọn èèyàn bá fi dà táwọn èèyàn kálukú bá dà ẹn tí bá ti tiẹ̀ bá pọ̀ náà ńlá dàrọ́ pọ̀ ju tiẹ̀ ti tọ̀bà tó lọ sọtò gbọ́n bá ní ìkíláàsì ẹ má ṣe tòótọ́ náà bá mo tó dọ́dọ̀ àná nínú ọ̀rọ̀ wọn ní náà náà ni pé wọ́n bèèrè lọ́wọ́ anábìyẹn hadith sahih sallallahu alaihi wasallam pé ayé rẹ̀ kọ́ àbí afdal tí a bá fẹ́ bá kúnkọ́ lọ́rùn ẹ̀rú èwo lọ́lá jù anabi sallallahu alaihi wasallam aghlaha thamana wa anfasuha inda ahliha ẹni tó bá fẹ́ ọba bá dákun ẹrú kò ní lórí ẹbí tó bá bá sọ ọmọlúàbí ọba fẹ́ tó bá fẹ́ sọ ẹrú di ọmọlúàbí ìyẹn tó fẹ́ ra ẹrú tó ṣètò tọ́lá wa pé ọya anta hurun fillah so wọ́n ní èwo ló lọ́jù wọ́n bẹ̀rẹ̀ wọn anábì sọ̀rọ̀ sọ̀rọ̀ anábì sọ pé èyí tó lọ́jù ni pé èyí tí price yẹn price price yẹn èyí tí wọ́n tarú yẹn tó ń wá pẹ̀lú kó tó wá wọn lásán ó tún dá lọ́dọ̀ àwọn tó ní nípa lọ́dọ̀ àdúgbò àwọn tó ní anábì nínú náà ni tí àwọn bá lówó ẹ̀yẹ ni pé kéèyàn ó ṣe bẹ́ẹ̀ lọ́dọ̀ àdúgbò kéèyàn kàn sọ̀rọ̀ lásán dọ́mọ tí ò rí bẹ́ẹ̀. agùnlẹ́rà sàmà na ṣe apẹ́ntàn pẹ̀lú agùnlẹ́rà sàmà ní túmọ̀ sí pé bí ó ṣe bẹ́ẹ̀ sí bí ó ṣe bẹ́ẹ̀ náà fi wọ́n ju omi lọ bẹ́ẹ̀ náà ni yìí náà ẹran ti ẹran náà fẹ́ náà èyí tó bá tóbi tó wọ́n ju tó kò wọ́n yẹ ṣe bákan náà bí paf àti níbi dídá bí àwọn bá tó wá gbọ̀ngàn tó bá ra tó dáa jù tó dáa jù ń bọ̀ tó sì tóbi jù tó ṣe bẹ̀ lábàárọ̀ jọ ti kò rà tó bẹ̀ káyọ̀ nǹkan kò bá dà o báwo ti nà kúmọ̀ ìṣòro níbi bẹ́ẹ̀ àti ti màlúù so ẹni tó bá ti tó bá ti pa àrànkúnmí tó bá ti pa ọlọ́wà ti pa àrànkúnmí tá ni wọ́n ṣe dáa definitely ọlọ́lá ju kọ́kọ́ pa màlúù lọ ẹni tó bá pa màlúù tá a wọ́n ṣe dáa ọlọ́lá ju kọ́kọ́ pa ẹni tó pa dùn lọ ọlọ́run bàlá tó nínú but kí ni àwọn afnan àwọn ọjọ́ orí àwọn tábàpá àwọn ọjọ́ orí àwọn tábàpá yìí tí ọba jẹ́ pé ti àgùntàn ni o àbí eh, àbí àgbò ni o àbí ewúrẹ́ ni o nǹkan bá ti pàdùn kan a lè pa kọ́lá bí òlé lọ́dún kan no sorry wọ́n jẹ́ bí àgùntàn màálù tó bá jẹ́ bí àgùntàn bí àgbò iná ni so àlìpá ní tó bá pọ́dún kan àwọn mí sọ pé tó bá pọ́dún mẹ́wàá àti tó bá pọ́sù mẹ́wàá àwọn mí sọ pé tó bá pé mẹ́jọ àwọn mí sọ pé kọ́lá bá pọ́sù mẹ́fà so wọ́n kò ń jírí o so àlìpá tó bá ń pé bíi goat ní ah, goat ní ewúrẹ́ kàkà báwọn wọ́n ní kó ti wọ kó ti lé lọ́dún kan kó wọ ọdún kan kó sì lé lọ́dún kan wọ́n ní òun kó ti pọ́ ọdún kan òun dá kàlá ti fi sáníyá dùkú lámbà yìí nà kó sì wọ ọdún kejì ní ìwà tó yẹ pé kó sì lójú mẹ́ tó kílá wọ́n sọ ní wọ́n ní kàṣàhárẹ́ẹ̀nì bẹ́ẹ̀ bí kó ti lé lóṣù méjì ọdún kan ló ti lé lóṣù méjì sọ̀rọ̀ nípa lẹ́pàá bíi wọ́ọ̀gọ́tì nù ǹgbọ́n bá yá pé màálù bá mi wọ́n ní olójú kọ́dún mẹ́ta tó ti wọ ọdún kẹrin mọ́dà muhammadu kìrìsìmọ́ lọ mọ́dà náà hànẹ́gbà tó ti kọ́dún méjì tó ti wọ ọdún kẹta so ọlọ́wọ́ pé àǹkóyún bá mi tó ti kọ́dún márùn-ún tó ti wọ ọdún kẹfà tó ti wọ ọdún kẹfà ǹgbọ́n àmì pé tó ti kọ́dún mẹ́rin tó ti wọ ọdún karùn-ún àwọn asinanu ẹ̀rọ tá a pa nù gbogbo ẹ̀ ẹni tó ti wọ ọdún tó ti wọ ọdún tí a bù yìí náà ni a lè pa ní tí ọba kéré sí èèyàn lè pa àbí tí ọba jẹ́ inú àgbò àbí àgùntàn tí ọba pé bíi tí ọba lọ́lọ́dún kan tí ó sì yẹn kan so èèyàn lè pa èèyàn kò ní jẹ́ àdó àní so. nípa àlàyé tá à ń bá lọ ẹran gbọ́ntàbá yẹ pé bí àgùntàn àdó kàkàbà tí ọba ti tó ti ń jẹ́ àdó tí a bá pé ọdún kan kó lọ́dún kan kò sí tó bá nílẹ̀ torí pé nàbí sọ̀rọ̀ lọ sọ̀rọ̀ látàgbà ó ina duwan illa musinna ina duwan illa musinna illa an ta'asu illa an yasu alaikum fataqdahu idhan pé ntọ́ba ti jáfa ní òótọ́ ti lé ọdún kan ti lé ọdún kan ní kẹpa níbi tọ́ba jẹ́ bí àgùntàn náà ṣùgbọ́n tí ẹ̀ bá wá tí ẹ bá pé kò bá rọrùn láti rí báyà nípa pé kò sí nílẹ̀ ní àbí owó ni sọ ànábì sọ pé sọlọ sọlọ ìyẹn lè pa ẹni tí ò tó bẹ́ẹ̀ àwọn náà ni wọ́n sì bù wípé ẹni tí ó pé bí ọjọ́ bá ti pé bí oṣù mẹ́wàá àmì lọ́dún kan àmì ní oṣù mẹ́jọ àmì lóṣù mẹ́fà níbi jẹ́ pé alikọ́dé ìyá àdúrásímọ̀ lọ àmì àwọn onímọ̀ pọnpọ̀ pé èèyàn lè pa irú ẹran tó bá rí bẹ́ẹ̀ ó jẹ́ bí àgùntàn ní àbí bí àgbò tí ò lé lọ́dún kan jẹ́ pé ó bá tó bí oṣù mẹ́fà oṣù mẹ́jọ ni àbí mẹ́wàá ní orí akọni tí wọ́n fi ṣe tàdídò ọjọ́ rẹ̀ àbí lọ́ba ti pọ́dún kan so wọ́n ní ṣùgbọ́n kí wọ́n pa èyí tí ọwọ́ tó bá jù bẹ́ẹ̀ lọ lọ́lọ́lá kẹsì pípẹ́ àkọ́tọ̀ so bẹ́ẹ̀ ni àdìmọ́ náà rí náà pé ṣẹ̀ríà fẹ́ ṣẹ̀ ṣẹ̀ríà kọ̀ọ̀kan pé ká pa ohun tí ọba lé kan nù lọ́wọ́ tí ń jẹ́ bí àgbò àgùntàn kẹ̀kẹ́ bẹ́ẹ̀ so tí wọ́n ní bàmú hadisi yìí o àfi tí ṣùgbọ́n kí wọ́n ti ń ṣe aláfẹ́ pé kí wọ́n kàn pa àǹfààní yìí rẹ̀ ṣá tó bá di lọ́dún kan. bí àwọn ọdún ayé yóò ṣe kókó gan ẹran tó ẹ̀ka tó ń ṣe tí wọ́n tó ń ṣáájú sí níbi ẹran tí wọ́n bá fẹ́ pa ẹran léyà yìí. òun ni nípa pé kó jẹ́ ẹran tó lálàáfíà tó lálàáfíà tó dáa tó yáyè tó lálàáfíà ẹ má kà pa èyíkéyìí ẹran torí pé ànábì sọlọsọlọ ó ó sọ ń bẹ hadigẹ bí albara bin azib ọjọ àlàn wọn sì gbà wá àtọdà nínú ahmed sọsọlọ bẹ́ẹ̀ ni níbi mọ àtọ màmá ikọ hamla àti ibi súnà ni pé ànábì sọlọsọlọ ó ní arbaun máa tó jẹ o fìlàdọ́hì mílẹ̀ làdọ́hì nǹkan mẹ́rin kan bẹ tí a bá nínú ẹran léyà tí o tí a bá fi pẹ̀ran léyà èèyàn lẹ́yìn ládàá pé a pẹ̀ran léyà o bígbà tí a pẹ̀ran ni. البراء بن عازب رضي الله عنه وعن سائر الصحابة كان سؤال ما صح حديثه كان يشير بيده ومن شيء وما شيء شارع ما فيه وما شاء جوه wọ́n máa sọ pé ọ̀wáyá di akṣọ́rọ̀ mi yá di rasúlì mi yá di rasúlì lásán ọ̀rọ̀ sọ̀rọ̀ pé ọwọ́ àwọn ọ̀tún àgùn tó wà nàbí muhammad sọ̀rọ̀ sọ̀rọ̀ pé ọwọ́ àwọn akéré sí ọwọ́ nàbí muhammad sọ̀rọ̀ sọ̀rọ̀ pé nǹkan mẹ́rin tí wọ́n máa dì tí wọ́n tí wọ́n ṣàkẹ́sìn bí ẹran tí ẹ fẹ́ pa wọ́n ní àrùbí àlùbáyé náà rọ̀lá ọ̀hà والمريضة البينة الب... والمريضة البين مرضها والأرجاء البين والأوراء البين الأوراء البين عورها الأرجاء البين ظلعها أقوم يتوب إيه، أن أنت من مكو تومكو جا سين مكو لا تكلا إنك ما تشين لبايع إنك ما تكلا إنك تسمعت ما نحن هي مكو wọlé ọ̀rọ̀ olùbáyé nù àwárò ha bẹ́ẹ̀ ni tó bá tójú ẹ̀ mo tọ́jú lójú kan so tó hàn báyìí wọlé mọ̀rí ìdọ́tò alùbáyé nù mọ̀rọ́dọ̀ ha abẹ́rẹ́ tó sàrẹ̀ tiẹ́ pé ìsáyẹ̀ rẹ̀ kílà sí yàn wọlé àjùfẹ́ olùdátì ilà tó ń pè bẹ́ẹ̀ ni tó ẹ̀kọ́ lẹ alhazila tó lẹ tó wíkì tó dẹ ẹ̀kọ́ النقي ودي النقي انا لا قلا انا كان كوي ميا دان كان كوي بوغو بارو غو سو سلوريا سو ني بتول لدي تول سو انا انا بس سو كوي ادوي انت ما تري باي يعني بدا دي باي ليا بان ان بي حديث عليك انا بس كوي صلى الله عليه وسلم اما انا نبي صلى الله عليه وسلم انا انا ضحيه بي آه، بمسلوقه ولا خرقه ولا مقابله ولا مدادره anábì kọ fún wa pé ká máa ká fi ká anábì kọ pé ká fi ẹran tí ó jẹ́ mọ̀ṣíkókọ̀ mọ̀ṣíkókọ̀ ni pé um, bisharqa sorry bisharqa amara nabi sallallahu alaihi wasallam dahya bisharqa ولا بخرقاء ولا بمقابل ولا بمقابل ولا بمدابرة النبي صلى الله عليه وسلم ọ̀pọ̀ aláṣẹ ká máa fi ẹ̀nà tí wọ́n bá kọ́ bá wà ṣàrùkọ́ ìyẹn ni pé wọ́n ní mashkukatu alọ́dúnrún ẹran tó yẹ pé wọ́n ti gé ní etí etí wọn náà kọ àbẹ́yẹ tó yẹ pé wọ́n ń lu etí ẹ̀ fún àmì tó ti di àlébùsílà wọn náà wàlá bẹ̀mùkọ́bìlà káṣí máa kí wọ́n pẹ̀lú tó yẹ pé wọ́n ti gé tọ́ráfù kan ní etí rẹ̀ apá kan ní etí ẹ̀ láti wájú apá kan ní etí ẹ̀ láti wájú láti wájú etí ọ̀la ìbímọ dábẹ̀rọ̀ wọ́n sì máa pẹ̀rọ tẹ́ pé nǹkan bára ti ọ̀la mu dábàrọ̀ wọ́n sì máa pẹ̀rọ tẹ́ pé wọ́n ti gé etí ẹ̀ ní tọ́láfù gbẹ̀yìn ní apá kan ìgbẹ̀yìn etí ẹ̀ wọ́n gé so àwọn onímọ̀ sọ pé ó gbọ́n kí ní ìyọ̀ yóò bù ní so àwọn nǹkan àbùkù tó bẹ̀rẹ̀ kù ní àgọ́dà fẹ́rẹ́ lè pẹ̀rẹ̀ léyà ó jẹ́ pé àwọn mìíràn irú ẹni tí ṣàrkọ́ kàkà báwọn tí anábì ní káwọn ti pẹ̀rẹ̀ àti mọ̀kọ́bàlà tó dábàrà yìí tí káwọn ti pẹ̀rẹ̀ káwọn ti paléyà tí pé kèrè pé kò tọ́ ṣùgbọ́n àbí kèrè pé kò nílẹ̀ ràn yín ní dáadáa pé àpẹ̀rẹ̀ léyà ṣùgbọ́n kò tọ́ kí n ò fi pa nì ìyẹn pé ṣẹlẹ̀ afẹ́ kẹ́rẹ́ pé tí wọn bá ti pa kò ní àbùkù kan lára àwọn míì sì rí pé àwọn àrùn pé ká má fi rọ ilé ìpaléyà tó bá jẹ́ pé irú nǹkan tó wà lára ẹran ẹran yìí tí wọ́n fi ń tó bá yẹ kó bá bu òkú ó bu ẹwà rẹ̀kùrà bó bá bu ọjà bùkùsílà ọjà la iná má jẹ́ báyìí pé ẹ̀bù tí ò bu kankan lè fi pa kí sá sí àwọn kan báyìí àlùbárà ti sọ sẹ́kọ̀ kí o sàn pẹ́tẹ́ bá ń rí ó mú kun díẹ̀ ṣùgbọ́n ẹ mọ̀ pé kò mú kun so ẹ kílẹ̀ ń túmọ̀ sí pé tí ọba ti di pé ó hàn pé àlébù ni kaba ìjẹlá rẹ̀ bẹ́ẹ̀ ni ètò pé ọjọ́ ẹ̀dá mẹ́bàá bí náà àbí tó lójú kan mẹ́bàá bí náà èyí tó bá fọ́jú ẹ̀yìn lè fi pẹ́ẹ́rẹ́ léyà tó pé ìfọ́jú rẹ̀ àbójú rẹ̀ dídá ó kílẹ̀ so bẹ́ẹ̀ ni èyí tí ọba jẹ́ pé ó rẹ̀ tí rẹ̀ rẹ̀ kílẹ̀ bẹ́ẹ̀ náà ni èyí tí ó lẹ́ẹ̀dẹ́ pé kò ní bọ́gọ́ àbí kò ní ọpọlọ ní pé Eh, aláti là tán pé aláti lámúkàláhà so àwọn kan yẹn ní àwọn alẹ́pẹ̀rẹ̀ èèyàn láti wo dáadáa lẹ́yìn pé èèyàn bá wo pé ọdún rẹ̀ sọpọ́dún báyìí sọpọ́dún báyìí so èèyàn wo irú eléyìí náà sí ẹran tí àwọn alẹ́pẹ̀rẹ̀ pàlà pé báwo làlébù rẹ̀ ṣe tó báwo báwo ni ẹjọ́ lálébù àbí ọ̀làlébù tó ń tafẹ́ jọ́sọ̀ náà bá ní. so ní àkókò wọlé àwọn àwọn ń pa ẹran lé àyàn ni pé ǹjẹ́ gbogbo àárọ̀ mọ́sàn-án máa lẹ́ni lọ́dọ̀ rẹ̀ máa Malik rahman lọ́wọ́ ni pé àsìkò nahar àsìkò dọ́hà àsìkò bí àwọn àyálẹ̀ta máa ọ̀sán kàkàbà ní ilé pa ti ráṣí ìkírí kí wọn tó wọ̀ ọ̀bá èèyàn ọdẹ pa lálẹ́ so àwọn kọ́ra ní ṣáàpù ni wọ́n jẹ̀mú pé àti pa ìrìn àlẹ́yà lọ́wà nígbà wọn ti pẹ́lá dọ́lọ́dọ̀ máa Malik rahman lọ wọ́n ní ìrìn ní ẹran àlẹ́yà àyàn bí ìwà tí wọ́n pa ìrìn àlẹ́yà ni bẹ́ẹ̀ náà ni hadiyu náà àwọn òbí pé yẹn lè pa lálẹ́ bẹ́ẹ̀ náà ni akẹ́kọ̀ọ́ náà wọ́n máa ń tọ́jọ́ gba àwọn yòókù pé èèyàn lè pa ní èké àsìkò tí èèyàn bá tí èèyàn bá pa láàárọ̀ ó pa náà nù bó bá ti pa lọ́sàn ó pa náà nù wọ́n pa lọ́sàn ó pa náà nù bó bá pa lálẹ́ ó náà nù kò sí nǹkan tí sọtì tó bá tẹ̀lé pé àwọn àkókò tí wọ́n bu àwọn ọjọ́ tí wọ́n bu kúnyàn ń pa òkú kọjá so èyí lọ́rọ̀ tó tẹ̀wọ̀n ọlọ́run àbàlà ti ó lẹ́yìn ìgbà yẹn ni pé ẹran tàbí ẹ̀ka yìí báwo la ṣe ń do tí wọ́n ń pè ní azaka azaka azakatu ibi yà ń ṣe ń du ẹran kí ni tàrífẹ̀. definition ẹ̀ ìtumọ̀ ẹ̀ ìtumọ̀ azaka nínú ọ̀dà wọn ní fíkìrì. gẹ́gẹ́ bí alimọ́ ibùdó aláfáà fi wọ́n ṣe divine fún wa wọ́n ní hiya nahrun wa rabhun wa fẹ́lú máa yọ ajílù bil mọ́t bìní yàtí ní fìlìjẹ̀mí hiya nahrun wa rabhun wa fẹ́lú máa yọ ajílù bil mọ́t bìní yàtí ní fìlìjẹ̀mí òun ni kí wọ́n ṣe náhàrù tó ṣe náhàrù àkọ́mẹ́kọ́gbọ́n àkọ́mẹ́ wọ́n sì máa pa so àbí kí wọ́n dúró tó yàtọ̀ sí àkọ́mi màálù ni àgbò ni goat ni àgùntàn ni. ọ̀fẹ́ ló máa yọ ajé lóbi mọ́t ìdú àti náà tí wọ́n ṣe tí ó tètè dé kókó tí ò ní máa kú láàbọ̀ tí ò ní kú láàbọ̀ so eh, bìní yàtọ̀ ní fìjẹ́mi pẹ̀lú pé àníyàn pé èèyàn ṣe nǹkan báyìí èèyàn fi súnmọ́ lọ́wọ́ bá ni èèyàn pa fọ́ lọ́wọ́ bá ni ẹbí ibùdó aláfà rahimahullah bá ṣe sọ ìtumọ̀ rẹ̀ nínú tíra àwọn al-hudud al-hudud ní ibùdó aláfà rahimahullah rahmatullah jẹ́nà ìtí àwọn adúmbẹ́ ìtí àwọn gẹ̀mbẹ́ tí a máa ń du ẹran òun náà ni al-falqum gbogbo yẹn àti al-warjan àti kasaméjì kan àdẹ̀rùn rẹ̀ àti al-mari al-mari majwa at tí ọjà ń gbà lọ sọ mẹ́rin náà mọ́tà máa máa kọ́ ẹ̀ mọ́ lọ tí èèyàn bá èèyàn bá gé àlùfòkù òróǹgbò yẹn tí èèyàn gé okù tó gé wá dán tó gé mọ́rí so ẹ̀ràn wọn ò pé ẹ̀ràn wọn lè rìn jẹ́. Eh, bẹ́ẹ̀ náà ni àlùwàdìgán lẹ́kìn náà lèèyàn bá èèyàn bá gé tí ò gé àlùfòkù òróǹgbò jẹ́ lọ́dọ̀ wọn ní ọ̀rọ̀ gbogbo ìṣe tọ́kàn nílé ẹ̀yẹ kan sáwọn méjèèjì ní ilé jẹ́ so ọ̀dọ̀ ní máa bí hanifa ẹ̀yẹn láti gé gbogbo ẹ̀yìn tí ọba gé gbogbo ẹ̀ so ọ̀yìn ilé jẹ́ láti kò jẹ́rẹ́ fòlùfòmù àti ẹ̀jáàn ló sì máa mọ́lì kìlọ́sọ́ ẹ̀yẹn láti gé gbogbo ẹ̀ so that bẹ́ẹ̀ ni àwọn mìíràn sọ mi ẹbí ọmọ àbẹ ahmed ẹni máa ṣàfihàn ọ̀tọ̀ ìjẹ̀mí so kí wọ́n sá dèrò dè yẹn nínú àmì kí wọ́n kí wọ́n rí pé èèyàn ṣe nígbà tí wọ́n bá ń tí wọ́n bá ń dú ẹran tí wọ́n bá sì wá ń dú ẹran kí wọ́n má káwọ́ kó bẹ́ẹ̀ tí ó fi dùn tán tí ó fi kóhùn ti dùn tán so gbọ́dọ̀ ẹ̀kọ́ gbé bẹ́ẹ̀ alḥulqum alwadjan wa ọmọdé tí ń jẹ́ májọ náfà májọ tààm so òun láti gbẹ̀lẹ́ kí n ò ní ká kọjá ìdí odò kan níwọ̀n yìí tí ọba ṣe pé ọ̀bẹ tí wọ́n ń lò kò kò mú tí wọ́n fi ń gé tí wọ́n ṣe odò tí èèyàn sọlẹ̀ tó lọ mọ́ tó mọ́ bẹ̀mí àbí tí àbí kò rọ àbí àbọ̀kan ni àbí nǹkan ní so tó bá jẹ́ pé irú ẹran tí wọ́n bá filẹ̀ ní wàásù tí wọ́n filẹ̀ tí wọ́n filẹ̀ mọ́ bẹ̀mí tí ọba jẹ́ pé kò lè ṣẹ̀mí dúró dàn lẹ́kùn tí ẹran ti di òkú nù so ọba jẹ́ pé ń túmọ̀ sí pé àsìkò tí wọ́n fi fílẹ̀ tán ṣe kí ni ó ti jìnnà sígbà tí wọ́n tó padà síbi dídú rẹ̀ nù tó bá jẹ́ pé ìgbà tí wọ́n fi fílẹ̀ tán fi lọ́mọ bẹ̀ ní àjẹ́ tí wọ́n fi pán ọ̀bẹ lápèjúwe tí wọ́n bá fi bẹ̀rẹ̀ àwọn ó lè ṣẹ̀mí ti dẹ́rọ àsìkò òun ìyẹn ni pé àsìkò òun súnmọ́ so tó bá kọ́ntínú dúdú ẹran ẹran tí ó tọ́ láti jẹun tó sì fà ní pé ìgbà tí wọ́n ti ọ̀dọ̀ bá mú wọ́n lọ mọ́bẹ̀ mí ni àbí wọ́n bá mọ́bẹ̀ mí ra ni àbí wọ́n ń pani àbí wọ́n ń pan fún mi tó bá tún padà tí wọ́n tún bẹ̀rẹ̀ àbí ìbàjẹ́ kọ́ ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ sí ní dùn so tó fà dáhùn sọ nǹkan yẹn nìyẹn so bákan náà tí wọ́n bá sì ń du ẹran èèyàn láti fi kí èèyàn láti fún àwọn ọbẹ̀ kó tó kó kó ọbẹ̀ tó tó àwọn afẹ́jọ́ ẹran kó pẹ́pẹ́ ọbẹ̀ tí ó fi di ọbẹ̀ tó mú bèrèbèrè ni àbí kó jẹ́ tuntun tó pọ́n tó mú dáadáa àbí kó ti kó ti pọ́n dáadáa yóò sì ní pọ́n lójú ẹran níbi kan ló ti pọ́n so wọ́n bá sì fẹ́ du ẹran yẹn náà sì ré yóò du olú tó yẹ kó dúró yóò ṣe kò sì ní fi ṣèfaradà rárá torí pé kò yẹ kó fẹ́ra ní ẹran kò yẹ kó fẹ́ra ní ọlọ́run ló ṣe lẹ́tọ̀ọ́ pé ká máa jẹ wọ́n máa fi nìkan ṣe wọ́n máa fi nìkan máa dùbà tí ẹ bá ṣe bẹ́ẹ̀ tí tí ọ̀nà bá lọ́pṣàn kò ní gbà kò ní dùn mà so wọ́n ní ọjọ́ ni màlúù ń rọ́ àti màlúù kùnà màlúù nìkan kọ́ àti ọdún tá à ń dùn náà ọ̀dọ́ ọ̀dọ́ alọ́rùn tí wọ́n bá fẹ́ dùn kí àwọn adúlùtò nìyẹn nígbìmọ̀ ilá so tí ó fi tí ó fi dùn tán kí ó sì fún ní ìsinmi ẹ̀yìn pé kí wọ́n dé kára rẹ̀ balẹ̀ kó tó kún bẹ́ẹ̀ èyí pé gbára lẹ́yìn wọn ṣe pé pé gbára lẹ́yìn okùn bẹ́ẹ̀ tí wọ́n máa ṣe gbàrà tí wọ́n máa ta tí wọ́n máa taṣẹ̀ tí wọ́n máa ṣe dẹ̀rí tí wọ́n máa ṣe tututu tí wọ́n máa fara bá gbogbo rẹ̀ káàkiri kò bá wọn rárá. Ànábì sọ pé sọlọ sọlọ wọn yẹ dáadáa bá tán fa àṣẹnà ọ̀rẹ́ bá tí wọ́n lè xidda àkẹ́kọ̀ọ́ mọ̀ báyọ̀ ọ̀bàbà tún fún àṣùnà ọ̀bàbà tẹ́ bá ti ń di tẹ́ bá fẹ́ dó ẹran fún àṣùnà ọ̀bàbà ẹ dúró dáadáa. wọ́n lè ṣe dáhùn kò mú ṣe àfọ̀tà wọ́n kálukú yín kó tó dé ẹran kó ti pọ́n ó sì má jẹ́ kó lójú ẹran ṣẹ́. ó pọn dáadáa kó mú bèrèbèrè ẹ pé ẹran tí wọ́n bá rí ró ọ̀bẹ̀rẹ̀ tí wọ́n bá jù tó bá kọ́ bá lọ bá òkúta gbọ́dọ̀ kínní yóò sì gé àbí kó lápára rẹ̀ dáadáa. so wọ́n lè rí àdókòmù wọ́n lè rí àdókòmù àbí káàrà balẹ̀ kó tó kó mẹ́nu. bẹ́ẹ̀ sì ní táwọn ẹran bá pọ̀ tí àwọn máa dún wọn lọ́jọ́ ara wọn tó yẹ pé ibi tí wọ́n ti máa dún pẹ̀lú àwọn yòókù ni máa rí torí àwọn náà ní finin àwọn náà ní finin so kò bá mu so lọ́n jẹ́ pé omi ara mi kan máa fi lè sọ́ra yóò sáré wọ́n máa lè nǹkan tó rí mu omi kan yóò dààmú kan dààmú kan tó rí mu bí tí sáré dé kò í sì kò tí a bá mu rárá so ẹrú tí àwọn èèyàn ṣe àkíyèsí nìyẹn so ǹjẹ́ ẹni tó bá gbé ẹran tiẹ̀ láti ìpàkọ́ sọ́tọ̀ àbí ọ̀tọ̀ so wọ́n dà máa malikẹ́ tó wá ju ẹran ẹ̀ ní àti ìpàkọ́ tó ọgẹ́ ohun tó yẹ kó gẹ̀ẹ́sì náà láti ìpàkọ́ láti ọgọ́rùn-ún báyìí ló ti di láti ìpàkọ́ báyìí wọ́n ti di àwọn ní kọ̀ọ̀kan kéèyàn jẹ́ so ó ti yẹ pé ọ̀rọ̀ mi wà ní lọ́dọ̀ àmọ́ṣọ́ mọ́dà ṣùgbọ́n ọ̀rọ̀ mi ń bẹ ní mọ́dà wípé èèyàn lè jẹ ìrẹ́rìn abẹ́ tó bá yẹ pé nǹkan tó yẹ kó gé ó o níbi tó yẹ kó dùn ní òtí níbi tó yẹ kó gbé dùdù ẹ̀kọ́ ló ti gbé ọ̀tọ́ àwọn ìmáàmù mẹ́rẹ̀ẹ̀ta yòókù àwọn ló tọ́ ọ̀nà ọmọ ṣé mọ́dà bọ̀ wọn pé ó tọ́ tí wọ́n bá gbé nǹkan ẹ̀ka gbé lẹ́pẹ́ láti ẹ̀yìn wọn kàdé gbé àti pàkọ́ báyìí tí wọ́n pàkọ́ sọ wọ́n ti gbé tí wọ́n pè ń kọ́fà. وجاز أكل ذبح من وجاز أكل وجاز أكل ربح منك وفاها جاز أكل ربح من قفاها عند الثلاثة ومن قفاها وجاز أكل الربح من قفاها عند الثلاثة ومن قفاها من أتى so mada malik tí wọ́n ṣe tẹ pé ọ̀rọ̀ tí àwọn mada malik ọsùn lọ́dọ̀ àwọn nínú wa so tí ó ṣe wá mọṣọ wọn ní ọ̀tọ̀ àwọn náà ní pé ó tọ́ kéèyàn jẹ kéèyàn jẹ irú ẹran tí wọ́n bá gé láti pàkó wọ́n bá gé tí wọ́n bá dúró láti pàkó bá wọn tí wọ́n gé owó tó yẹ kí wọ́n gé àlùfòkó wọn lọ dáhùn wọn mọ̀rẹ́ tí wọ́n gé wọ́n ní ọ̀yàn lè jẹ́ so wàjáza zábìrì wàjáza akọ̀rọ̀ zábìrì mi ń kọ̀ fàáhà yẹn ní pé irú ẹran tí wọ́n bá ah, sorry wàjáza zábìrì ṣáàtì mi ń kọ̀ fàáhà wàjáza zábìrì ṣáàtì mi ń kọ̀ fàáhà irú ẹran bẹ́ẹ̀ so tí wọ́n bá ti du yẹn lè jẹ́ ẹ̀ńdà sàlásàtì ọ̀nà ń kọfà ha ọ̀dọ̀ àwọn máa mẹ́tẹ̀ẹ̀ta ọ̀dọ̀ àwọn máa mẹ́tẹ̀ẹ̀ta o ọ̀nà ń kọfà ha àwọn ìmọ̀ malik malik malik mashur mada bọ̀n kí lè jẹ́ sùn dáadáa àwọn máa mẹ́tẹ̀ẹ̀ta lè máa àbí hanifa lè máa shafi lè máa mahdi lè yàn lè jẹ́ wọ́n lè yàn lè jẹ́ so tí ó bá pé ó ṣẹ̀ṣì dúró ṣẹlẹ̀ bí abẹ́ tí a ní ó dúró ó ṣe ó ṣe nǹkan bẹ́ẹ̀ so kò sí ní tó bá pé kí n ò jẹ́ nígbà àwọn امام ائمه متى الامام ابي حنيفه الامام الشافعي الامام احمد الاحنف الجميع وجاز ذبح الشاة من قفاها عند الأئمة ومن قفاها سيكذكي أسيلة تبقى دولة تنجي سوري غابة فلو بيسو نطمي نكي أكلو ريني انت انا يعني تنبا دولة تيو يغانون يالي يعني أطاكي نجين ودا ما مجتا ومن قفاها أتن توتالي وما غابة ما مجتا تكو ريتا وندوما so èèyàn tó máa fẹ́ dúró náà èèyàn ṣe bísímilá Allahu akbar èèyàn ò rí nínú mọ́bí àdámọ́ ní kọ́hìmọ́lá bẹ́ẹ̀ náà sọ̀rọ̀ pé káwọn máa sọ pé Allahu akbar nìkan kò sí tó bá jù náà sọ pé bísímilá nìkan náà máa sọ pé bísímilá nìkan tó bá sọ pé bísímilá nìkan kò sí tó bá náà sọ pé la ilaha illallah nìkan kò sí tó bá jù so bàtún tó sáṣe ni pé tó bá súnà mu jù ọ ni pé bí ṣe bẹ́ẹ̀ náà ó wakabar ọ̀nà anábì ṣe bisimilayi wakabar ó sọ pé Allahu akbar so ìyẹn ni ó dájú kí n rí so ṣùgbọ́n tí èèyàn bá dàgbé láti ṣe bisimilayi èèyàn bá dàgbé láti ṣe bisimilayi so wọn kò sí tó bá dì tí wọn bá dàgbé láti pé mùsùlùmí ò tó bí ọ̀nà ọ̀dọ̀rẹ́ kò ṣe bisimilayi so wọn bá ti lẹ́jọ́ bá ṣe bisimilayi ó ti tọ́ kò sí nǹkan mọ́tàbí mọ́ wọn ní kò hàn mọ́ lọ bẹ́ẹ̀ ni alimam Shafi'i àwọn sọ pé tó bá wọlé ṣe ọ máa ma ṣe bísímìlá kan ọ máa ma fi bísímìlá kan ọ máa fi bísímìlá rẹ kò ṣe kankan lọ́ba pé wọ́n sì ní tọ́jú ẹran wọ́n lè jẹ so alimam Ahmed rahmanlá àwọn sọ pé tó bá jẹ́ pé èèyàn máa ma fi bísímìlá rẹ lẹ́yìn tí ó ṣe bísímìlá ń bi ẹran sọ́ìd ẹran ọdẹ

kò sí nǹkan tí ó burú ń bẹ̀ pé kí n kò jẹ wọn kò sí bísí náà ti bá ń jẹ ni pé alimusin yẹ kí ismu fàyè bá ní sí fàyè bá ní sí àbíkọ lọ́hẹ́ fàlìsámi wọlé àkù àdéhùn tó wà ní súnmọ́ ní tí àwọn onímọ̀ ní sèrè pé wọn náà ọjọ́ náà tó gbà tó pọ̀ tó fi jẹ́ pé àdéhùn ilé àlàáfíà pé mùsùlùmí ò tó dúró ẹran orúkọ rẹ ti tó tó bá fi lè gbàgbé tí ọ̀ràn ti tó fi dúró ẹran yẹn wọn kàn sí bísí náà lọ́dọ̀ fẹ́ jẹ́ ni ó sì máa jẹ́.

àbí lọ́dọ̀ àwọn àìmọ̀ mẹ́jẹ̀ta ṣùgbọ́n lọ́dọ̀ ẹ̀ńdà ṣòro lọ́dọ̀ eh, lọ́dọ̀ àwọn hanabila so títí di ìgbà tó wọ́n fi yẹ látàrí náà ni ìgbà tí àsìkò àdáwò rẹ̀ tọ́jú àsìkò rẹ̀ tí wọ́n lè kí gangan títí di ìgbà tó wọ́n fi yẹ látàrí kí n tó lọ sí pé àwọn tí ọba lè lọ sí aid wọn ò bá wọn aid mẹ́ni o àbí ìdíwọ́ kan wọn lẹ́sìkò kan ni o lọ sí aid àwọn ìyẹn ní wọ́n bá kírun tiwọn àkókò òun gbogbo àgbà tí wọ́n bá sì kíkọ́ òun tó kí òun tó yà látàrí náà àsìkò àdá òun wọn ń pè wákòtò àdá yìí náà ní jẹ́ àsìkò tí àsìkò rẹ̀ náà wọn kì éèdì ìgbà tí wákòtò kọ̀dọ̀ ìgbà tí ó jẹ́ wákòtò tí wọ́n máa ń san èrè èdè ní pé ẹni tí ọba lára sọ òun náà ní ọjọ́ kejì tó jẹ́ irú àkókò tí èdè máa tọ́ kí n òkè títí di ìgbà tó ọjọ́ kejì fi àsìkò kọ̀dọ̀ òun àsìkò kọ̀dọ̀ òun so lápèjúwe kí ọ wá ìtumọ̀ rẹ̀ ni káwọn èèyàn mọ̀ mọ̀ pé ọjọ́ tí wọ́n bí ìgbà tí wọ́n tí wọ́n bí tí wọ́n bàwẹ̀ wọ́n rò pé bá yóò jẹ́ tààtì inú Ramadan wọ́n ti rẹ́ni sọ fún wa pé wọ́n máa róṣù wọ́n kọ́ ìtẹ̀kàn wọn ni tó sì tí obì ẹ̀ sì ẹ̀rí wa obì ẹ̀ wá pé wọ́n róṣù wọn ṣẹ̀fẹ̀ sùn tí ó pé ọgbà nǹkan tó yẹ kí wọ́n ṣe gbogbo process yẹn ṣẹlẹ̀ pé ó wà wọ́n tù nù mí nígbà tí èrò tó kàn wá lẹ́yìn ìgbà tó ń yẹ látàrí àbọ̀rùn ti yẹ látàrí òun lè kéèdì nù wọn nù àdìsí wa pé wọ́n kì í ebi ń jákèjì nù tí wọn àsìkò àsìkò so jẹ́gbẹ́ àkókò tí wọn náà ní ọjọ́ tí wọ́n kí ìdí ìrọ̀lẹ́ títí di àkókò zọ̀wálẹ̀ ọlọ́run bọ̀dọ̀ tó nínú nínú àwọn àdájọ́ tí wà níbi ìran aid méjèèjì ní àti ẹran pípa ẹran lóyọ tí èèyàn pa ọlọ́run bọ̀dọ̀ ní tí òun ni pé ìgbà tí wọ́n bá fẹ́ pẹran ohun tó ṣe kó ni pé kí wọ́n pa nígbà tí màmá bá pàtẹ tán ni o tí màmá bá pẹran àbí kò mẹ́ràn wá sí ibi tó ti kírun fún wa wọ́n ní so èyàn ó sòdiwọn àgbà tí imam fi lè pa káṣọ pé ọba ọba mẹ́ràn wá àbá fẹ́ pẹran so tí ọba jẹ́ pé n tí ò jẹ́ kí imam tí ò jẹ́ kọ́kọ́ ẹran tó jẹ́ pé tí ò jẹ́ kọ́kọ́ kìíní ẹni èyàn ọba ní ọdọ tó níbi kan wọ́n ní èyàn ṣe èyàn èyàn èyàn ní sùúrù tí tí òun fi yẹ látàrí ẹ̀yàn sàn pé odòdì tó kọ́ kí ìmáàmù kọ́ sọ̀rọ̀ sí ìmáàmù mọ́ọ̀sá ti pẹ̀lú àkótó di pé òun yẹ látàrí ní mọ́tà bí malik wa mẹ́lẹ̀ náà sísọ. so but àwọn imam abu hanifa àwọn ṣe àpẹẹrẹ àrẹ tó jẹ́ aráàlú àyè tó jẹ́ ará oko tó bá jẹ́ aráàlú wọ́n sọ yóò ti pé ìmáàmù pẹ̀ràn yóò ti pé ìmáàmù pẹ̀ràn ni so àbí lọ́jọ́ àgbà tí ó fi fi pé ọ̀pọ̀ ẹran ṣá so ṣùgbọ́n tó bá jẹ́ àwọn àwọn bàbá adékòrò àwọn pẹ̀lú àwọn lẹ́yìn àṣùbà lẹ́yìn àṣùbà so lọ́jọ́ pé àwọn màlìkíyà àti wọn àwọn tó bá pẹ́ ara oko ló ń tàn wọn àbára tí ò sí ń dòrò wọ́n ní yóò wo ó fi àwọn àmọ̀ tó bá súnmọ́ tó bá súnmọ́ oko wọn pé ìgbà tí wọ́n máa ń pẹ́ran tó ti máa pẹ́ran wọ́n fi rò pé ojú wọn yẹ kó ti pẹ́ran tán kán tó pẹ́ran tiwọn tí ọba sí wọ́n pẹ́ran wọn nígbà tí wọ́n bá yẹ látàrí àwọn lọ́dọ̀ alimami ṣáfẹ́ sọ̀rọ̀ àwọn mẹ́rin retí bàtí wọ́n fi ẹ̀dá tí wọ́n fi ṣẹ̀fìfà tí ó fi ga lórí ìdàrú nǹkan yìí so ní ọ̀dìwọ̀n ọ̀pọ̀ so that eh, ọ̀dọ̀ àmọ́ àbí àmọ́ Ahmed rahmanullah wọ́n ní ìyẹn ni pé tí imam bá ti pẹ̀rẹ̀ tán àṣàbí tí eh, imam Ahmed rahmanullah pé tí imam bá ti pẹ̀rẹ̀ tẹ̀ tán náà ni wọ́n pẹ̀rẹ̀ so ẹran tí wọ́n bá pàdé fọ́ imam jùlọ àmọ́ nǹkan tó máa mọ̀ tó pẹ́ àsọ́rí eh, bíjọ́ máa ti kírun tán èèyàn lè pẹ̀ràn bá ti kírun tán dára báyìí èèyàn lè pẹ̀ràn yẹn pẹ̀kọ̀ ní ìdíkẹ́ wọn lè ti kí máa mọ̀ ojú ẹran tiẹ̀ máa mọ̀ ojú ẹran tiẹ̀ so ṣùgbọ́n tí ó bá jẹ́ pé èèyàn ní sùúrù kí máa mọ̀ fi dúró ẹran tiẹ̀ wọn náà ló dájú ọ̀rọ̀ yìí ló ló tẹ̀wọ̀n jù náà ọ̀rọ̀ yẹn torí Ànábì sallallahu alaihi wasallam ìgbà tí oh oh ati anabi kiran tan so ati anabi kiran sallallahu alaihi wasallam ana صليت مع رسول الله صلى الله عليه وسلم فلما قضى الصلاة فنظر فإذا فإذا فإذا الغنم قد ذبحت فقال من ذبح هذا الغنم so ọgbà tí sàhábí sọ pé anabi sallallahu alaihi wasallam ìgbà tó kírun tán ó kírun àwọn kírun sọ àwọn kírun éèdì pẹ̀lú ẹ̀ ìgbà tó kírun tán ó rí ẹran kan tí wọ́n ti pa kalẹ̀ ìgbà tó rí pé wọ́n ti kalẹ̀ ń ta ló pẹ̀ràn yìí ẹni pé kí wọ́n tó kírun so sàhábí sọ pé wọ́n sọ pé òun ni wọ́n kó fún ya Rasulullah wọn náà lè sọ pé ẹ̀rù bá ṣe látà màkà nìyà ọ̀ya pa ẹran míì dípò ìtọ́pà yìí ìyẹn ni pé ó tó kó tó pẹran kó tó kó tó kírun ló ti pẹran ṣùgbọ́n tí àwọn bá pẹran nítorí wọn ti pé tí àwọn bá ti pẹran tí àwọn bá pẹran lẹ́yìn ìgbà tí wọ́n mú kírun tán kò sí tó bá dín lẹ̀ ọbẹ̀ náà ní ṣe adé búdà so tó ti pẹran kó tó di pẹran náà ti pẹran ọgbọ́n nìyára abúgbọ́n ọgbọ́n nìyára ó ti pẹran kánábì tó pẹran sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ ànábì ìgbà tó sọ pé sọ́sọ́ bá nàbẹ̀rẹ̀ sọ pé sọ̀sọ̀rọ̀ pé ẹran méjì kò rẹ̀ ọlọ́run ní kàmíta àná àkàndé sọ ànábì nípa yóò sọ ó ti tọ́ ọkùnrin mẹ́kùnrin tẹ́lẹ̀ mi lẹ́yìn rẹ̀ so that ntí ntọ́jà kìnnì gan mẹ́sàlá yìí ni pé kí wọ́n sá pẹ̀rẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ti kírun tí wọ́n ti kírun tán tí wọ́n bá ti kírun tán tí wọ́n bá pẹ̀rẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n bá ti kírun tán èèyàn lẹ́ran tó pa ẹran rẹ̀ wọlé yá so ọ̀pẹ̀rẹ̀ lẹ́yà gbọ́n tó dáa jù tí wọ́n bá lẹ́yìn sókè má mọ̀ ọ́ pa ó pàtẹ́ tán wọn kọ̀ sínú kí wọn lọ pàtẹ yàn tó bá jẹ́ pé ó mú tiwọn ṣe éèdì so tí wọn bá ti pàtẹ tí wọn bá lè rò pé ah, irú táwọn bá yọ kí wọn mú ti pàtẹ tán ṣe bí pará nìyẹn bí ọ̀sùn tó fi dùn náà so ó ló ṣe jù àwọn hànábíà ló lọ tẹ̀wọ̀n jù náà àwọn ọ̀rọ̀ wọ̀nyí so torí pé hadith wà sọ̀rí pé àwọn tí anábì ní kọ́ pẹ́ran padà bẹ́ẹ̀ lẹ́yìn gbàtà anábì dùn tán tí wọ́n tó wá ní pé àwọn tó tọkọtàmọ ní sukùl wákàmọ kọmọdé sọlọ ẹni tí ó bá pa ẹran rẹ̀ ntọpa ẹran tó pa ẹran lé yàn ní sáájú káwọn tó kírun àmọ́ bẹ́ẹ̀ bàbá dà sara fàṣàtò ṣàtò láhìní ǹdẹ́ yìí kéèyàn tó bá ti lè pa ẹran síwájú síwájú káwọn tó kírun ṣe ẹni tó bá pa ẹran bí sọ́kàn tó lẹ́yìn bá dà sara tó bá pa ẹran lẹ́yìn bàtà kírun tó fàkàtàmà nọ́sùkú ọkàmà kọ́nà bí ọ̀sẹ̀ sàn pé ó ti pẹran ó ti pẹran bó ṣe kọ́ pa ó rẹ ẹran tó pa ẹran léyà gbin ọ̀mọ́ ń rẹ́bà kọ́bla sọ́là fàṣàtò ṣàtò láhìní ńlẹ́ tó wá pẹran sí adúkàwọn tó kírun ẹran ẹran ẹran lé lásán ọkàn pẹran tí ó jẹ ẹran tí ó jẹ lọ́pa fúnra rẹ̀ so ẹran tí ó jẹ lọ́pa fúnra rẹ̀ kì í ṣe ẹran léyà ẹran bí wọn pé kí ẹran pẹran tí wọn bá pa lẹ́yìn ìgbà tí wọn bá kírun tán ọpẹran léyà o tí ọba rẹ ní sọ kí wọn so ìṣẹ́sọ̀ tẹ́ pé ìmọ̀mọ̀ tí mo tẹ̀ wá àbí àwọn ìṣẹ̀lẹ̀ wá fún ni àbí kankan dára dó àbọ̀ ní ọ̀rọ̀ kan so ọ̀gá tí àwọn balẹ̀ ní sọ̀rọ̀ kí máa pàṣẹ lọ dájú láti jáde kó nìkìlá fún ọmọ náà nítorí àwọn kò sí ẹnìkan lè pa ẹnìkan lè pa rànkúnmí àwọn mẹ ṣé àwọn méje lè pa rànkúnmí àbí àwọn méje lè wọn lè dì máàmà lò wọn dà máàmà ní kòhìmọ lọ wọn èèyàn kankan lè dá èèyàn méje lè dì máàmà lò bẹ́ẹ̀ ló rẹ́ pa àmàlú náà nìkan ní ọ̀dà pa bẹ́ẹ̀ náà ni gẹ́gẹ́ bó ti jẹ́ pé ẹni tó fẹ́ pa àgbò nìkan ní ọ̀dà pa ọ̀dọ́ lè ṣe ìṣiráàkù àwọn tó bá ti náwó lé lórí ti náwó lé lórí ẹni pé ti ń tọ́jú tó wà lábẹ́rẹ́ tí wọ́n ń gbé ó lè fi wọ́n sínú ládádé ó lè fi wọ́n sínú ládá wọ́n yí pé tí wọ́n bá pàdù tí wọ́n bá lánìyàn pé kọ́lọ́n kó fún ìyàwó yẹn àtàwọn ọmọ náà ládá lápèjúwe táwọn bá pa àbí láàrin àti màmá àti bàbá láàrin pé àwọn tọ́jú máa tọ́jú wọn lẹ́yìn ọlọ́ so wọ́n ní kò sí tọ́ba jù gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ti àgbò ti kínní náà pé ẹnìkan náà ní ọ̀pá ti rìn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ti máa ti ràn kúmẹ̀ àti màlúù ẹnìkan náà ní ọ̀pá lọ́dọ̀ tí wọn ẹ̀yà kankan lè dìmọ́ kínní Imam Malik sọ bẹ́ẹ̀ so ọ̀gá àwọn mẹ́tẹ̀ẹ̀ta Al-Imam Abu Hanifa Al-Imam Ahmed àwọn ni wọn rà pé èèyàn mẹ́ta lè dìmọ́ so a fi mú ẹ̀rí wá pé e, sàhábà jẹ́ pé ní hàmì rasulullah sallallahu so àwọn tí àwọn méje kan àwọn bí àwọn mara kúnlẹ̀ so àwọn méje wọ́n di mara kúnlẹ̀ àwọn méje sì dá àwọn méje pa kúnlẹ̀ àwọn pa so ọ̀rọ̀ yẹn lọ́dọ̀ gbàjù so that torí pé ẹ̀rí wá fún pé èèyàn méjì lè pa màálù èèyàn méjì lè pa àràǹkùnmí àdé tó sọ̀fẹ̀. tí lórí pé èèyàn méjì á lè pa ọ̀dọ́ àwọn àbúkà ní wàásù mẹ́jọ ni pé kọjá pé gbogbo àwọn tí wọ́n pa wọn kọjá pé tí wọ́n fi pa wọ́n gbèrò pé àwọn ẹbí ṣetán láwọn ọba nìyẹn ni pé à ń pa fún iléyà ni kìrìpẹ́ nìkan pa fún léyà nìkan apá fún kan ní abẹ́ni tó nínú àwọn méje wọn tí wọ́n jẹ́ dèmọ́ àwọn kùnmí àbí màlúù nítorí fà ní pé ẹnìkan bẹ́ pa fún iléyà ẹnìkan bẹ́ pa fún ọmọ ọjọ́ dán ọmọ ọjọ́ pé ẹnìkan apá fún adájú iléyà adájú kò súnmọ́ lọ́wọ́ ọba ẹnìkan apá pa fún ẹnìkan wọ́n fẹ́ pàtẹ fún ìyá jíjẹ but imam shafi àti imam ahmed rahman ọlọ́wọ́ ni kọ́dà bí àníyàn yàtọ̀ jẹ́ pé àwọn ẹlòmíín nu méje àwọn tó fi ṣẹ̀sìn tó yẹ pé àyàn lè yá àwọn fi wọ́n fẹ́ pa fún ẹlòmíín fẹ́ pa pé kọ́kàn fi jẹ́ lásán wọ́n ní kò sí tó bá ti sọ ní ọbáhù mọ́mù tó wà nù ẹ̀rí pé àwọn méjèèjì máa kọ́ àwọn méjèèjì máa máa lù so nàìjíríà sì tàbí sí pé báyà ẹgbẹ́ àwọn méjèèjì pa pé kankan fi pa pé kankan fi ṣe ahadiyu lápèjúwe kankan fi ṣe ọdún ṣíyà náà so. Eh, lẹ́yìn àbàtí táwọn àmàlìkí àwọn àmàlìkí máa máa máa ẹ̀ka níbi tí hajj náà wọ́n sì lọ níbi tí ẹran iléyà pé ìgbàdàn sọ pé fàmáta máta lè lọ́ bá ti lọ alhajj fàmáta sára mi alhajj lẹ́yìn tàmátò so ìdájọ́ náà ẹni tó wá sí kìrán torí kìíní kejì ẹni tó wá sí hajj kìrán àti hajj tàmátò láṣà kan náà tàmátà ẹni kúlá mi tàmátà ṣùgbọ́n ọ̀nà àdáyé tàmátò ló yàtọ̀ so ẹni tí ọba ṣe hajj tó yẹ pé kò ṣe hajj àti umra ní ọdún kan tí ò tí ò lọlẹ tí ò tí kò dé haram muhammad mekot lásán lọ hajj àti tí tó tún gbé ti hajj dọtọ tóbi ṣe tóbi ṣe se papọ̀ bẹ́ẹ̀ ọlọ́run ní tẹ́ sọ̀rọ̀ mi nà hajj hajj fún ní ọlọ́run ní pé màálù ní ọ̀pá màálù ní ní ọ̀pá ní màálù ní

ìdá ìdá ìdá ìdá ọ̀kan ìdá méje ló ń kálukú ọmọ mi nínú ọ̀nà kúmẹ̀ tí màlúù wọn ni àyàbá lẹ́sẹ̀ sọ nígbà tí wọ́n sọ ẹ̀rí ọ̀rọ̀ mẹ́rẹ̀bọ̀ wọn na so sì ni tí àwọn méje bá àtẹni tí ó fẹ́ pa fún eléyàwó àtẹni tó fẹ́ pa fún kàmí so pẹ̀lú gọ́là kò sí nǹkan tó nira ń bẹ̀ ẹbí tí àwọn ṣàfihàn tún sọ àti ànàdìrà àwọn àgbàlá tó ní mímà tó ní àwọn tí àwọn tó tún wà ń bẹ̀ ní kéde àwọn eléyà tó fẹ́ pa yìí ń kọ jáde náà kó ti jẹ́ panúrà ó sànà àkójọ tí ọ̀rọ̀ jẹ́jọ́ tó jẹ́ tó tó lọ́n pé èèyàn kì í ṣe mọ̀ àwọn àwàdà èèyàn kì í fi ẹran léyà ṣe ẹ̀ẹ́ èèyàn fi dín kankan fún yẹn ìyẹn ni pé ọba mu kí èèyàn sọ pé tọ̀kẹ́ nìkan wá pa fún yẹn alápàtà wa bá yàn pa àbí ẹlòmíín ni wọ́n bá yàn pa kí wọ́n wá nítọ̀ wọ́n fọ ní ọrùn ń bẹ̀ o ọrùn ṣẹ́ o ọrùn pé o dú ẹran àti àwọn pé mi dùgún so àbí wọ́n fọ lórí àbí wọ́n fọ níta àbí wọ́n fọ lọ́wọ́ ọwọ́ rẹ̀ nǹkan bá mọ́ra tí ń tàn ọba lè dùn lọ́fẹ̀ẹ́ tẹ́ pé bá fẹ́ gbowó èèyàn sọ pé lóní ọgbà ni tẹ́ bá jẹ́ ọ́n lẹ́gbẹ́sẹ̀ tó wá lọ́nà tó so ọmọ ìrìkàn lọ́wọ́ ọ̀dà ọ̀wà fún lówó iṣẹ́ rẹ̀ kéṣe níbi ẹran tó bá pa kò tọ́ bẹ̀rẹ̀ rárá so bẹ́ẹ̀ ni tó bá jẹ́ pé ẹnìkan ló bá yàn rú ni o àbọ̀ bá yàn kún ni o ènìyàn pa fún ènìyàn ó fún ní owó tí ọba ní ṣe lọ́fẹ̀ẹ́ èèyàn ní fi ẹran dì èèyàn ní fi ẹran dì ẹ̀rí lórí yẹn àdìsá lẹ́nu sọ̀hẹ́ tí mo máa ń bá àwọn ọmọdé kìkan pé ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ wọn ní.

so bí a di ṣẹ̀rífà náà sísítàwá yọ sí sílíkọ̀nù hundred ó kù twenty àbí so 27 seven yókù wọn kálí ọ̀pá wọn kálí ọ̀pá lọ́jà láà wọn ni wọn sọ pé wọn sọ fún wa pé wàlá tàbí o ṣé àmì jùlọ di ha wàlá wàlá mi àṣẹ rẹ̀ ha wàlá mi àjìlá ti ha máa ń fi kankan àwọn ẹni lọ́fà mi alámi àjìlá ha máa ń fi kankan máa ta kankan bẹ́ẹ̀ o sì má fi kan sàrọ̀ kankan ń bẹ̀ so àtẹ àtàwọ̀ àti ọbẹ̀ àfẹlẹ̀bẹ̀ ẹran ẹran ẹran ẹran hajj ni ẹni so jíjẹ ṣíṣe sàrà bẹ́ẹ̀ náà wọ́n ní wọ́n ńlá ọ̀pẹ̀ àlùjáàzìrà ṣe àná wọ́n náà tó tẹ̀lé àlùjáàzìrà ṣe àná pé sì má fún ẹni tọ́jà lápàtà tó bá yanjú ẹ̀ tó bá kún tó ṣe kínní má fún kankan nahnu nu'tihi min indina anábì sọ pé sọ̀sọ̀ ọ̀nà wọ́n fún lówó ṣẹlẹ̀ tó ṣe látọ̀dọ̀ wọn. ọjọ́ ní tí wọ́n bá pinnu léyà tó fẹ́ pàǹkan bá ṣe wọ́n bá dùnmí tó wọ́n bá lè dún fún ẹ̀ pé wọ́n bá dún ní o àbí ọdún àwọn kan bá wí ní o àbí wọ́n bá kún ní o owó ṣẹ́ ni wọ́n gbà o yóò sì ti sọ èlò lọ́dà kan tó bẹ̀rẹ̀ ṣẹ́ ni wọ́n ti parí iṣẹ́ ó fún wọn tọ́ tí wọ́n bá parí iṣẹ́ tó bá bẹ̀bùn wọn lẹ́ran ọ̀tọ̀ nu ọ wà náà tí ó fẹ́ràn ṣẹ̀rá fún nu àbí àwọn tí ó fi ṣe gift fún tí wọ́n bá wà ní pé wọ́n gba sàrà ìran òun yóò wà ní tí wọ́n fún sàrà ìran nù tó bá yẹ pé wọ́n wà ní tẹ́ pé gift ni wọ́n fẹ́ ránṣẹ́ fún ọjọ́ àwọn tẹ́ pé wọ́n fi ránṣẹ́ gift fún un bó ṣe jẹ́ ni èyí fún èyí fi sọ pé ń fún ní kìnìún owó ṣẹlẹ̀ ìtàn kan bí yóò máa jẹ owó ṣẹlẹ̀ àbí apá ẹran àbí ọrùn ẹran ọrùn mèdúnkù kò sí ní jẹ́ ọrùn mèdúnkù bẹ̀lẹ́ pé tí wọ́n fẹ́nu ṣẹ̀rẹ́ àpẹ kọ́ńkálùkọ̀ du ẹran fún rẹ̀ tó bá máa du kọ́lá bójú obìnrin obìnrin lè du ẹran obìnrin lè du ẹran obìnrin tí ń dẹ́ran jẹ obìnrin tí ń dẹ́ran jẹ fún ọ̀kan náà nígbà tí fa kí wọ́n ti ń pè kára bí iléyà ẹ̀jọ̀ kárabàdé tó ọdún ni ọdún ọmọ bẹ tó kíní ọkùnrin tó bẹ́ẹ̀ náà kátó aṣọ pọ́kùnrin ẹni tó bá mẹ́rin mẹ́rin kẹsàn-án òun ló sì tọkọ dùn òun náà dá kọ́tù jù nítorí pé nítorí pé ẹni tó fẹ́ pẹran fún rẹ̀ nítorí lẹ́tọ̀ pé kọ́ òun náà kọ́ òun náà kó dú ẹran rẹ̀ òun náà ni pé ó fi kọ́sì ànábì ní sọlọ́sọlọ́ ẹbí maka ànábì pa sixty three ẹran fún ara wọn sixty three ṣe wàsá ànábì ṣe dàgbà sọlọ́sọlọ́ maka ní káàdì parí ẹ̀ ìwọ́n tó dẹ ọ̀kọ́ tó dúkọ́ làbẹ́ pé méjì lọ́ọ́ dùgbẹ́sẹ̀ mẹ́ta mẹ́rin márùn-ún kọ́ pọ̀jọ́ lọ àbálẹ̀ dùkọ́ là mẹ́wàá tó ṣe náà ṣe náà ṣe sixty three ẹran kan ní àwọn ní Mẹ́dínà nílé ànábì tí wọ́n lọ sí hajj wọ́n dó àgbò fúnra wọn. ضحى رسول الله صلى الله عليه وسلم بكبشين أملحين أقرنين àdó méjì náà náà bí dúró sọ̀rọ̀ sọ̀rọ̀ tí méjì tí àwọ̀ àwọ̀ rẹ̀ black and white ni àkọ́rọ̀ náà tí wọ́n nílò rẹ̀ bá àfọmọ́ bìyà di aláhàpẹ̀ ànábì dúró pẹ̀lú ọwọ́ rẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́ sọ̀rọ̀ lọ́rọ̀ àṣàrífà lórí pé tí sàbí bá ṣe pé rẹ̀ bá àhùmà ànábì dù wọ́n lè rọrùn kí wọ́n gbẹ́yẹ pé ànábì wọn dù fúnra wọn sọlọ sọlọm alẹ́mẹ́sẹ̀ gbẹ́yẹ pé báyà ànábì pa ọ̀kan náà sábà láti pé ọ̀yà dù ọ̀rọ̀rùn bẹ́ẹ̀ mo jẹ́ pé tìmọ́lù tẹ ti kéjì wọn so kò kí wọ́n gbọ́ kéjì wọn yé níbi ọ̀rọ̀ wọn kò tóbi tà kọ́kọ́ ṣùgbọ́n ẹ̀yìn lè gbọ́ yé bẹ́ẹ̀ náà èyí wọn pè ní almajaz làkìrì gbàtí ẹ̀yàn bá tí wọ́n á ṣe nísìlá nǹkan yẹn sí so wọ́n wá ń pè ní almajaz al-aqliyu ní balaga isnadula isnadula isnadula fi lagari ma huwa lahu labasa so òun bí kan sọ pé bana al-amiru baitan bana al-amiru qasran amiru kọ àfin amiru kọ ní ọkọ ọba kọ ní ọkọ àfin fún ẹ àwọn èèyàn bá kọ kọ fún wa lówó ṣe kí n kọ ẹ̀kọ́ ni so ọ̀nà wà pẹ́ pé irú ìsìmáàlì yẹn lè wà sọ́hábẹ́ sọ pé bìyàdìhì sọ̀rọ̀sọ̀rọ̀ pẹ̀lú ọwọ́ rẹ̀ ìyẹn lọ́jọ́ kan mímọ̀ sọ pé n tó da jù tí wọn bá máa dún òun kí wọn dùpẹ̀lẹ̀ rẹ̀ pé láti kọ́ sí ànábì sọ́lọ́lọ́sọ̀nà ẹ̀kejì ni pé lè rìhárì tàwádọ́ ẹ̀ lè láyé subhanahu wa ta'ala kí wọn tún fi lè fi ìrẹ́ ni ó jẹ́ tó lè dùn fún wọn tó bá lè dùn tó bá lè dùn tí ò sí àkànmí tó tó tó ọmọ àmàdì wọn lọ́dún kọ́ dún fún àyẹ̀ká abájáde bá wà dé ní ìdìbò ọkọ̀ ṣe bẹ̀ ọgbọ́kọ̀ bá sì ní kọ́ dún fún ẹ̀ èèyàn ń tàwa dún fọlọ́wọn àbá yàn èèyàn rẹ̀ ẹlẹ́ fọlọ́wọn àbá bẹ́ẹ̀ àbá rẹ̀ ẹlẹ́ fọlọ́wọn àbá tó dára tó láfẹ́ rẹ̀ ẹlẹ́ fún. so now ìyẹn láti yẹ pé ìdíkan àdíkejì ìdíkan yẹn lè dù àbí ẹ̀wọ̀n tó àwọn lè dù ẹran ọmọdún ni o àbọ̀ máa dùn sùn dáhùn kọ́dà lómi ò lè jáde kọ́nà àwọn àmọ̀ṣẹ́ kan ní ẹ̀dínà àwọn àmọ̀ṣẹ́ kan àgbà tó pé wọ́n máa tákọ́ àwọn afá àwọn tó ti fi lẹ́kọ̀ọ́ jẹ́ mẹ́sàn-án àti pé. àwọn sheikh sadatu sheikh lal sheikh lal lama sheikh eh, aljazairi rahimahullah. ẹnu ẹni tó jẹ́ mako fún wa sábà jẹ́ ọkọ̀ fún ọ̀kan náà ọmọ wọn ẹni yẹn sọ fún wa pé afá yẹn sọ fún wa pé bí tí sheikh ní so àníwá tí wọ́n bá rí bẹ́ẹ̀ kò sí ẹ̀ka ẹ̀rọ ní kẹ́rin máa bá yàn dùn ọdún tí ń sọ ṣùgbọ́n èèyàn wá ní fi ẹran ṣe kíní fún tí ọba tó ń tàn bá dùn lọ́fẹ̀ẹ́ èèyàn fún lówó ṣẹlẹ̀ ni àti gbogbo tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ èèyàn fún lówó fún ọ ní owó ṣẹlẹ̀ ni so àwọn kan tí èèyàn ṣe tí wọ́n bá bẹ́ẹ̀ ṣe wá ṣe ẹran yẹn tí wọ́n bá dùn tán èèyàn lè pín sí mẹ́ta wọ́n ti yàn jẹ́ ń bẹ́ẹ̀ wọ́n ti yàn fún wọ́n ti yàn fún ẹni tí ò ní tí ó lè sàrà ẹni tí ó béèrè nínú ẹni tí ò ní ẹni tí ó béèrè nínú sàrà fún wa ní tí wọ́n fi ṣe gift ní wọ́n fi ṣe gift ẹni náà pé wọ́n dá sí mẹ́ta so àwọn ọdún mẹ́sàn pé èèyàn sá èèyàn lè dá sí èèyàn tí èèyàn jẹ èèyàn lè jẹ pọ́pọ́ pé tí èèyàn kàn fi ṣe sàrà bí wọ́n fi ṣe sàrà bí wọ́n fi ṣe gift yóò jẹ díẹ̀ so. وجمع أقل وجمع أقل و و وجمع أقل وسرقة وإعطاء أو الجل خلاف so ìjẹ́ ọ̀pọ̀lọpọ̀ lèèyàn ó jẹ́ ń bẹ̀ ni àbí èèyàn kan fún èèyàn dá sí mẹ́ta jíjẹ sísá ẹ̀jẹ̀ sísá ní ṣe gift ní mẹ́ta náà mọ́ ní kò fún ọ lọ. so àbí ọ̀pọ̀lọpọ̀ lè yàn jẹ́ bẹ́ẹ̀ ìkìlá fún mẹ́mẹ́ gẹ́gẹ́ bí mọ́ ṣáàdì mọ̀tàṣàṣà tí mo kọ́ ti ọ̀rọ̀ wọn sì ni mo ṣe ṣáàdì wọn sì ni so eh, eh, bùtù àwọn mímọ̀ ni àwọn tó pé wọ́n ṣàdásí mẹ́ta hmm, yóò pè déédéé tí wọ́n jẹun tí wọ́n fún yẹn tí wọ́n ṣe gift ọdọ tó kán náà kéèyàn lè ṣe ẹ̀yàn sọ pé lọ́mọ ìpín yẹn lè jẹun púpọ̀ yẹn jẹun tó pọ̀ mẹ́rin yẹn sì díẹ̀ yẹn sì sàrà yẹn sì gift ọdọ tó kán lè ṣe kò sí tí yẹn ò ṣe

ẹ̀mí ṣe àbí àyà ṣe ìṣàrà lọ síbẹ̀ àwọn tẹnu méjì wọn ní aná sọ pé ẹ̀ẹ́dẹ́yà ṣàdúró mẹ́nà fi aláhùn alkurusman náà fi ayé mímọ àlùmọ́ tí ní aláàmọ́ ọ̀zọ́kọ̀ ọ̀hún ní bàhí mẹ́tìlá àní àá fàkùlù mín àwọn àpò ẹ̀mọ́ bá ìṣẹ̀lẹ̀ fàkìr wọn náà fàkùlù mín ẹ̀jẹ̀ ń bẹ̀sẹ̀ náà tọ́lá pa ọ̀ ẹ̀dẹ̀ fáìn tí ò ní wọn dá nítorí màsí pé méjì wọn dá sí méjì nù هذا نقول فقلوا منها وأطعم البائس وأطعم القانع والمعتر bí àyà tó wà ní sọ́fà tó tẹ̀lé péjì tó tẹ̀lé ẹ jẹ́ ń bẹ́ẹ̀ tẹ̀lé fún alqania ẹni tó yára kan tí kì í tọrọ nǹkan tí dábìsẹ̀ gift fún un àbí ẹni tí kò kò kò yáyọ kan àbí abẹ́ni tó yẹ pé kò ní yóò sì tọrọ almu'tar àbí ìdàkejì náà ni pé alqania ẹni tó yẹ pé ó béèrè tí ò ní almu'tar ẹni tó yẹ pé kò ní kò sì ní béèrè ẹni tó bá fà mí èjì kó yàn pé ń túmọ̀ sí pé èèyàn dá mẹ́ta so kí wọ́n sáà ti jẹ́ pé èèyàn jẹ èèyàn fún èèyàn jẹ́ ń bẹ́ẹ̀ tí o ti sàrà ni o wọ́n ti bùn ní tí wọ́n fi ṣe gift èèyàn bá kíyàn tí wọ́n fi tí wọ́n fún tí wọ́n lórí ẹ̀mí gbé síwájú pé ẹran ni tó lọ́dún là ń ṣe so wọ́n gẹ̀ẹ́tì òbí di pé tí wọ́n bá pẹran o níbi tí wọ́n ti ń ha ẹran náà fáyín tí ò ní kí wọ́n lè ha so

ká tó sọ pé àwọn tọ̀hún náà wọ́n máa ṣe wọ́n máa ṣe ń tàn dáadáa so tí ó bá ti jẹ́ pé ó ń kálukú tẹ̀ra pa kò sí pé kínní kankan báwọn wọ́n sì àwọn olómìnira tí wọ́n bá ní kọ́pẹ́ àwọn tí wọ́n bá tí wọ́n bá jọ nádọ̀ ilé ara wọn wọ́n lè ṣàtọ̀ àwọn míì nínú àwọn ẹran yẹn kí wọ́n padà gbé fáwọn tó bùkátà lómìnira so wọ́n àbójútó ẹjọ́ kejì ni ò kọ́dà kí wọ́n tọ́jú wọn ṣe ọbẹ̀

bàbá ntọ́ ntọ́ jẹ́ ìlànà nàbí sàlàsàm tí màá bá parí irun sàlátì ìdẹ́yìn tí ìmáàmù ṣe ni pé yóò ṣe kọ́tùbà nàrà nàbí nù sọ ànábì sọ ànábì hadith pé ànábì tí ọmọ fi ń bẹ̀rẹ̀ bàbá lọ sí mùsàlá lọ́jà eid ọdún tún náà rẹ̀ ní ọdún tún ọdún ìpẹ́ranléyà ni o ànábì ọkọ̀ kí n sọ lọ́lọ́sọ̀rọ̀ nàbà kí wọ́n tán wọ́n ṣe kọ́tùbà wọ́n bá yẹn sọ wọ́n ṣe wá sí fún wọn lẹ́yìn ìgbà náà sọ̀rọ̀ kan pé ìmáàmù dára ọjọ́ kọba kí máa máa lọ dáná kó tapà sí ní kọba mu rárá kódà tí ìmáàmù bá ṣe kò ní jẹ́gùn púpọ̀ nù ní tó bá sì bá ibi tó bá bá kò yẹn mu ní ọyọ kí wọ́n fi ṣe kó tàdù yóò kọ́ àyàn dáńṣe ń dé ọ̀nà dáńṣe òde dáńṣe ń jẹ́ tó ti yé ọ̀nà àbàlà tó ní wọn lọ́wọ́ àwọn kan mìíràn tó ṣẹlẹ̀ lásìkò yẹn ọ lè tàn án lè lọ lè sọ̀rọ̀ níbẹ̀ lọ wà sí nípa ẹ̀ ní ọbẹ̀ kò ní jẹ́gùn yà sọ pé ọjọ́ yẹn ọjọ́ ṣẹ́ni táyìn ní wọ́n rọ́pò ẹran tí wọ́n rọ́pò kìíní so bẹ́ẹ̀ náà ẹlòmíì lè má ọlẹ̀ kónú dúró wá sí ibi ìrún sọjọ́ pé ìgbà tó bá délé ní yóò tọ́ jẹnu ẹran ilé ẹ̀tọ́ pa so láti tẹ̀lé lánàá níbi Muhammad sallallahu alaihi wa sallam so kò yẹ kí ìmáàmù àwọn akọ́kọ́ bí kòtò àlọ́jọ́ yẹn ọlọ́run tó ní mọ̀ ohun tí wọ́n tó ni pé kò lè ṣe ìdírájẹ̀ mọ́ra wọn kò lè ṣe ìdírájẹ kò lè kò lè fi ọ̀kan sínú kan yóò pàkọ́ fún kan náà ní sotí nǹkan pẹ̀lẹ́lẹ́ afẹ́nalẹ́ ọ̀pọ̀lọpọ̀ akẹ́kọ̀ọ́ lẹ́yìn tó bá fún pásítọ̀ rẹ̀ bá fún tí ọba lọ́wọ́ méjì nìsín ó lè fi kan síwájú especially ayé ayé wà ẹnu léyà tó kọ́ wọn pé tó ń bá pẹ̀lẹ́ léyà ní ọjọ́ kẹwàá àwọn lè pẹ̀lẹ́ akẹ́kọ̀ọ́ níjọ́ kejì àwọn náà bá ṣeré àbí owó tó fẹ́ gbà àbí kíní kan sọ̀rọ̀ àbí jọ́ kejì rẹ̀ jọ́ kẹta rẹ̀ tí a bá sì ní kíní lọ́yà ọjọ́ pa akẹ́kọ̀ọ́ náà ìjọba pa akẹ́kọ̀ọ́ náà ti ọjọ́ kejì o ó pẹ̀lú alẹ́ ọjọ́ kejì ọjọ́ kọkànlá ọjọ́ kejìlá ọjọ́ kẹtàlá ọba lówó rẹ̀ ọjọ́ kó náà ṣẹ́ẹ̀tì owó súnmọ́ rẹ̀ pé òun ò lè rí oúnjẹ ẹran léyà ni ó sì dáhùn àsìkò tó tí ó gùn púpọ̀ ọjọ́ kẹkàn ọjọ́ kẹwàá kọkànlá kejìlá kẹtàlá ọjọ́ ìgbìndà sọpọ́ dọ́dọ̀jọ́ ó lè kọ́ pààyàn náà ẹran akẹ́kọ̀ọ́ nítorí dọ́dọ̀ náà àwọn onímọ̀ náà ni pé wọ́n lè padà pàtì ọ̀bá wọ́n lè pa kọ́dà tí dọ́kẹ̀jẹ kẹta bá bọ́dún àtọ́dọ́kọ̀ ẹ̀rọ wọ́n lè pa lẹ́yìn tó dọ́gba náà àwọn onímọ̀ sọ́tì bá kẹ́kọ̀ọ́ fi àníyàn akẹ́kọ̀ọ́ eh, sí abẹ́ ti nínú àdìkínú so that àwọn onímọ̀ mi sọ̀sìn gan tí ìtọ́tẹ̀ àwọn ọ̀nà tí a gbé wọn náà bọ̀dọ̀ tó ní wọn. wọ́n dẹ̀ dúró ẹ̀ sọ̀rọ̀ فيه الألم وصابر وذابر ولا تكسلا فإن الهموم بقدر الهمم فإن الهموم بقدر الهمم أيا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى أيا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى وانصرم فكن ما حييت ضنينا به فظنك بالوقت عين الكرم وكن حلس درسك وافرح به تكن قائدا في غد للأمم وبادر شبابك من